kí ló dé tó fi sọ fún mi àjọ sùn bí ìlóru àná nínà. bọ̀ mo rí i pé múdẹ wà òkè mo ṣe sọ. kí ló ṣẹlẹ̀. dèjì mo fẹ́ mo fẹ́ sọ fún ẹ pé mo ti lóyún. o ti lóyún o yà wò yìí olórí burúkú yẹn. ṣé mi. burúkú rí ẹ dàrú ta mo bẹ sọ̀rọ̀ sọ pé ṣé mi àbò ṣe é kí ni mo ṣe fún ẹ tó lè tó yìí èwo wà nú ẹ pé kí n máa tẹ̀lé ẹ káàkiri lágbà tí mo ti tẹ̀lé ẹ bí mi ò ṣe wọ òkè tó ní alẹ́ àná after eleven lálẹ́ àná mo lo ìgbémi débi kí ni màá ṣe tó fẹ́ fi báyé mi jẹ wọ́n dìde sọ ni wípé tí èèyàn kan bá lóyún tí èèyàn bá gun orí ẹ̀ tó lọ bẹ́ẹ̀ nìyẹn ṣe nípa iye ò ní dà mọ́ ọ̀nà tó fẹ́ gbà káyọ̀ nígbà yẹn lórí gbogbo nífẹ̀ẹ́. ṣé possible kí n lọ síta lọ gbóyún wá fẹ́ pé kó wá gùn lé lórí ni ìwọ ló lóyún náà ó dàgbà yẹ ẹ ti bàjẹ́ rárá o sọ pé mi ni mo lóyún òun gbójú sàn bójú mi kò sọ fún mi pé mi ni mo ní. ìwọ ló lóyún. ojú tó fi wò mí yẹn ojú yẹn máa fọ́ dànù ni àbúrò yẹn ti dàrú èmi lèmi lóyún oyún wo ṣé agreement wa nìyẹn ó dùn mọ́ ẹ̀ ń sìn ó sọ pé èmi ni mo lóyún àbí mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká tó bẹ̀rẹ̀ relationship mo ní ká má dàpọ̀ business business relationship ọ̀tọ̀ ká má kó méjèèjì wọ̀nà ìwọ kọ́ ló mọ bó ṣe máa dọ́gbọ́n sí i ìwọ fúnra ẹ ló introduce ẹ tó fẹ́ fẹ́ sí mo dẹ̀ rí ìwọ náà dẹ̀ mọ̀ pé èèyàn kan wà lẹ́nu mi tó wù mí lọ́kàn tí mo sọ pé mo fẹ́ fẹ́ mo ṣe máa sọ fún ìwọ lóyún sí i kí ló fẹ́ sọ fẹ́ nìyẹn kí lèmi fẹ́ sọ fẹ́ mi tèmi fẹ́ fẹ́. díje ó ní ká má pa business pọ̀ mọ́ relationship relationship tá a papọ̀ mọ́ business yẹn òun ń fẹ̀ṣowó fún ọ̀nà òun ló fi ń feed life ẹ̀ náà. now I can see you have problem oyún tó wà nù ẹ̀yìn sìn ó ti affect brain ìwọ sọ fún mi ń sìn pé iṣẹ́ tá à ń ṣe ló ń fetch owó fún mi kí ló ń fetch owó fún wọ àṣà agreement wà nìyẹn ṣọ́rọ̀ owó ni nǹkan tí mò ń bẹ̀ sọ ń sìn àbọ̀rọ̀ wípé o gbé kinní orí burúkú kan sínú and listen mo mọ̀ pé nǹkan tó ń bá mi sọ̀rọ̀ ní ṣeré and next time tó bá bá mi dárú àpárá yẹn you see what I will do for you. dèjì mi i'm not joking mo ti lóyún. for who. a dè máa fẹ́ra wa. ìjọ́kíjọ́ tó o bá tún ẹ bá pè é tí mo rí tó pè mí máa wá ẹ̀kọ́ máa lù ẹ̀ bàjẹ́ pẹ̀lú kí ní orí burúkú tó sọ pé o gbé sínú yẹn ìwà aṣẹ́wó oníranú òṣì. èmi Dèjì Dèjì èmi de oh you better come back here. Deji, de oh oh Deji. ah, ah. so báyìí èèyàn ọkùnrin ṣe lélẹ̀ wàá dẹ̀ rí ó ṣe tó ń nǹkan lòun bí báyìí mi tó torí ọlọ́run dé question ni máa bèrè mi lè fẹ́ fún mi lásán sí fún kí ni mo ṣe fún ẹ tó fi mọ̀ pé the next ni pé kò bá yé mi jẹ́ Dèjì kí ni mo ṣe fún ẹ tó fi fẹ́ fi ibi tó fẹ́ fi sọ oore fún mi Dèjì. ọ̀rọ̀ dáadáa fine dá mi lóhùn o ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ẹ tó fi rò pé the next ni pé kó fi ibi kó fi sọ oore fún mi Dèjì. ojúlẹ̀kùn tó máa sọ̀rọ̀ jáde ní sọ́tàn bẹ́ẹ̀. jáde níbo kí ni mo ṣe fún ẹ tó fi fi oògùn sínú ọtí tó fi bá oyún mi jẹ́ Dèjì ṣé ẹ̀ṣẹ̀ ni mo ti ṣẹ̀ ẹ̀yìn àbí dèjì pé mo lóyún fẹ́ mo ti dẹ́ṣẹ̀ àbí kò wá sí wàhálà má wọ̀ yìí gbogbo nǹkan ṣó mo wípé ìwọ bóyún jẹ́ ni èmi náà ṣe tèmi máa kà á lọ látẹ̀yìn tí seven days máa fi pé dèjì mo wà lẹ́yìn ah, kò ní dáa fáwọn tó lẹ. ojú àpá. nǹkan tó lè ṣẹlẹ̀ tó lè létí irú ọkọ báyìí. mi ah. ò is there any robbery alert? Yes, sir. inspector Kọ́ládé ẹnì kejì mi ni inspector Ṣókùnbí. ẹ ká sọ ọmọ ẹ ká sọ ọmọ. mo sit down. Um, sir a wá láti wá ṣe ìwádìí kékeré kan lọ́wọ́ yín ni nípa ọ̀rẹ́ yín Mr. Deji. Deji. bẹ́ẹ̀ ni. kí ló ṣe Deji ṣé ó fa wàhálà ni àbó fa gbòòrò ń bì kọ ẹ sọ fún mi náà. no kì í ṣe pé bóyá wọ́n fa wàhálà àbí anything ẹ má bínú ọjọ́ wo lẹ ti rí ọ̀rẹ́ yín yẹn gbẹ̀yìn. dèjì èmi pẹ̀lú dèjì máa ń ríra dáadáa eh, my dear ọjọ́ wo ni mo sọ fún ẹ pé mo rí dèjì last nù. kò sí ìpẹ́ púpọ̀ tá a rí wọn. yà three days ago. bẹ́ẹ̀ni kò lè ju bẹ́ẹ̀ yẹn náà lọ. thank you so èmi àti ẹ máa ń ríra frequently ọ̀rẹ́ méjì bíi ọmọ ìyá ni wa in fact ó ṣe ẹ̀ bá mi sọ̀rọ̀ tán láìpẹ́ yìí. Um, actually torí ẹ̀gbọ́n la ṣe tẹ̀ wọ́n wá sí ibà. torí a rí wípé fóònù nọ́mbà yín òun ni last doubt call tá a bá lórí fóònù wọn as at the time tọrọ yẹn ṣẹlẹ̀. ṣẹ́rí àwa méjèèjì ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá ni wa a máa ń sọ̀rọ̀ dáadáa family gan ni family friend mi ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ because òun ló bá mi sọ̀rọ̀ tán láìpẹ́ yìí. ó ṣe wá láàánú wípé wọ́n ti pa Mr. Deji láàárọ̀ yẹ. kí lẹ sọ. Ah, ayé mi. ọ́fíìsà ó dàbí pé eh, ẹ mọ bí Mr. Deji yẹn ṣe jẹ́ sí wa. ẹ jọ ẹ gbọ́ kí ni wọ́n sọ pé pa wọ́n. ẹ ṣe kẹ̀yìí kí ló ń ṣe Deji kí ló pa Deji ṣé ó bá yàn jà ni ẹ sọ fún mi àgbàjá ah, dèjì ti kú. ẹ jọ ẹ gbọ́ sá irú ikú wo ló pàdé jí. Ah, eh, eh, calm down please just. ẹ eh, take everything easy reason táwọn náà ṣe wá sí ọ̀dọ̀ yín nìyẹn láti lè help wa lórí investigation wa àwa gan fẹ́ mọ orúkú tó pa Mr. Deji tẹ́ ẹ bá mind a like láti invite yín lọ sí station wa. so láti lè help wa lórí investigation wa láti lè mọ irúkú tó pa Mr. Deji. no problem no problem We ní tẹ mo ní tẹ ah! láti mọ orúkú tó pa Deji nǹkan tí mo mọ̀ ni wípé kò sẹ́ni tó máa hùwà ìka tí pàkójọ lọ́rùn torí pé tí ogun bá jẹ lọ ọ̀nà náà jẹ lọ ọ̀nà àjẹ lọ́tọ̀ àwọn ọ̀gá ọlọ́ba nílùú tó ń lọ́ba tó níjòyè tó lóore tó dáńtọ́ ṣó yẹ kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ káwọn bá wọn sí. ẹ má wo bẹ́ẹ̀ ẹ má wo bẹ́ẹ̀ nítorí pé iṣẹ́ ọlọ́pàá tá à ń ṣe yìí àjọṣe pẹ̀lú aráàlú mi kò ṣiṣẹ́ àwa nìkan tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí ó yẹ káwọn aráàlú náà kó máa ràn wá lọ́wọ́ kán support wa àwọn ìwádìí kéékèèké kan wà ó yẹ káàlú máa fi tọ́ àná létí torí wípé àlejò ò lè mọ̀ bóyá díẹ̀ funfun ló ń jẹ nínú ọbẹ̀ ara ló máa mọ̀. ọ̀tọ̀ ni hmm. àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀gá ọlọ́pàá gbogbo ọ̀nà tí ẹ bá mọ̀ tẹ́fìlì ṣèwádìí láti mọ̀ nípa ẹni tó pa ọ̀rẹ́ mi Dèjì ẹ ṣíwájú ẹ fọkàn yín balẹ̀ gbogbo nǹkan tó bá máa gbà pátápátá la máa fún a máa wá jáde ẹni tó wùwà ìka yẹn a máa wá jáde orí kan kẹ́yìn kan ṣe fáwa tẹ bá rí ní information tẹ kó máa wúlò fún ìwádìí wa. All right. Yeah, thank you very much, sir. Okay, sir. Thank you. All right, sir. Ẹ ṣé mo dúpẹ́ ọ̀fíìwò. òfin lèèyàn kan sókún òun láyà láyà òun lè pa èèyàn kan. sísítà mi pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń ṣàlàyé kalẹ̀ yìí ó túmọ̀ sí pé ikú wọn ń ṣe lásán ikú wọn ń ṣàtọ̀dọ̀ lọ́rùn wa wọ́n pa wọ́n ni. kí ló tún sọ wọ́n pa ni dèjì tèmi mọ̀ ọ́n ṣo ní wàhálà èèyàn wọ́n pa dèjì ni. Mr. Deji tí wọ́n pa sí inú ilé lọ́jọ́ yìí Um, ẹ jọ ń torí tọlọ́run ṣé ẹ ní àìdíà ẹni tó pa wọ́n àbí adigunjalè àbí kí ni nǹkan tẹ rí ṣùṣubú ni àbí wọ́n fẹ́ kẹ́ fún wa ní details àwọn nǹkan kan tẹ fíìl pé ó lè fa ikú wọn. Ah, ah, ah, ọ̀rọ̀ mi sáde ìtẹ́lẹ̀ sọ yẹn àìnífọ̀rọ̀ àmàdẹ ni o ó yẹ ká lè mẹ́tò iṣẹ́ bí yẹn o. ẹ̀mí wípé ẹ ní àìdíà lórí nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn gangan. Eh. ọ̀gá ọlọ́pàá nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní ọjọ́ tí à ń bọ̀ yẹn lọ́jọ́ yẹn bí a ṣe déèdì mọ́tò yẹn a rí pé wọ́n park wọ́n dẹ̀ bọ́lẹ̀ ọjọ́ wọlé. ẹ ẹ jọ nítorí Ọlọ́run ṣé àwọn àti taná wọlé ọkùnrin ni àbóbìnrin. obìnrin ni. obìnrin ṣé ó ga ó kúrú ni àbí èèyàn tó sanra ni àbí èèyàn tí ò lómi lára àbí. àwa àwo wọn àwo wọn débẹ̀ àmọ́ nǹkan kan ni a rí lọ́jọ́ yẹn nọ́mbà nọ́mbà plate nọ́mbà mọ́tò wọn. plate nọ́mbà mọ́tò wọn. bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀. kí ni kí ni ọ̀gá orí nǹkan tí mò ń rí. kí ni nǹkan tó rí kí ni nǹkan tó rí wọ́n délé wá kó máa wọlé a máa wọ ọ̀hún kí ni tó rí. nọ́mbà bàbá jẹ̀bú rè. ó tọ́ màá ló sọ o ó tọ́ ilé yìí o. nísòro nísòro ṣòro kò tàbá ta ilé ní single one fifty four ó máa lọ ni ọlá ní sọ́tọ̀dì náà national. ọmọ single fifty four sigun wà lélẹ́yìn náà. fifty four sigun wà lélẹ́yìn. wọ́n nìkan òun sọ fún mi pé fifty four single one tí o ti gbà wípé ọ̀la ni sátọ̀dẹ̀ ní national twenty five àtòkù lọ́wọ́ mi yìí ti bá fi tá ṣé o mọ èyí tó máa gbà ni. màmá sọ̀rọ̀ fún ẹ̀ nígbọ́ fifty four sigun àlélẹ́ iṣẹ́ yìí ló jáwó. òun gbọ́ gbogbo nǹkan tiẹ̀ lérè rèrè fifty four single àbí ti báwo single one fifty four bóyá tẹ̀lé ra wọn tá tẹ̀lé. òun tó máa ṣẹlẹ̀ gbọ́nlẹ̀ gbọ́nlẹ̀ ká gbọ́nlẹ̀ gbọ́nlẹ̀. ìbálẹ̀ ti gọ́ra ẹ̀ ó ti wọ́ ló mú bóyá wà yẹn national ọ̀la twenty five àti kìlọ̀ nfẹ̀lọ̀ ta. nọ́mbà rẹ̀ làwa mú lọ́jọ́ yẹn ta fi ta bàbá yẹn. oh ok officer. ẹ̀mí wípé mọ́tò tó gbé Mr. Adichie wálé jọ yẹn ẹ rí please nọ́mbà mọ́tò bẹ́ẹ̀ ẹ yìí mọ nọ́mbà yẹn àbẹ kọ síbi kan. ẹ nọ́mbà yẹn gangan. ẹ mọ lórí ẹ ẹ help wa pẹ̀lú. ẹ tí mi ra àbá nígbàgbé nọ́mbà yẹn smk. Somolu Somolu ó ti tún bẹ̀rẹ̀ gbogbo nǹkan tí ẹ rí. ẹ má jẹ́ kí ìyẹn fa argument ní láàrin yín ṣe rí smk òun náà ni ṣòmòlò àwọn numbers wo ni ó wà lẹ́yìn smk yẹn. ẹ single one fifty four làwa fi ta lọ́jọ́ yẹn. one five four. smk one five four. smk one five four. smk one five four. smk one five four note. um what about the last two alphabets àwo ah, ah, débẹ̀ o nọ́mbà ló dá wa dúró nọ́mbà yẹn gangan ló dá wa dúró. so eh, eh, eh, mọ last two alphabet ah, ẹ ẹ dẹ ní idea. yeah. nọ́mbà yẹn nìkan náà one five four yẹn náà. Um, ṣé o ti kọ yẹn. smk one five four. smk one five four. ìwà pa òun kò lè fàdánwò tọ́jú ẹ̀mí wa lọ dánwò wa pa. Yes, come in. Ẹ káàsán sá. Ah ah, ọ́fíìsà. Ẹ káàsán. Ẹ kújọ́ mẹ́ta. Ọjọ́ pẹ̀lú. Ọlọ́run á túbọ̀ máa sọ agbára yín dọ̀tun. Gbogbo nǹkan tó sọnù yìí, a ṣe máa rí i ọlọ́run fojú àṣebíyàn lágbára ọlọ́run. àníyànjú ṣé kò sí tara yìí. no mo sì kọ́kọ́ lórí investigation tá à ń ṣe lórí ikú Mr. Deji náà ni um, a fẹ́ tún ṣe ìwádìí kọ̀ọ̀kan. Um, sà um, ẹ jọ tí ẹ bá máa ń ẹ bá mi go through plate number yìí ìjẹ́ ẹ rí rí àbí ẹ ti mọ ẹni tó lò. plate number mọ́tò ìyàwó mi ni. oh good ẹ eh, ẹ jọ ṣé wọ́n wà round. ó wà round my dear ọmọ ṣàlẹ̀ wá. yes oh, madam Ah, ẹ̀yin tún ni ẹ̀ka sùn ẹ̀ka sùn ẹ̀ka sùn ẹ̀ka sùn ẹ jọ ẹ bá mi wọ late mama yẹn. kò fọ́nì sí wa. nọ́mbà mọ́tò mi ni. oh good ah, ẹ jẹ́ kí n gbà. Um, madam ẹ má bínú ẹ tẹ̀lé wa dé station wa fún àwọn àlàyé kọ̀ọ̀kan lórí pé tó báyìí. station yìí èmi ò lè tẹ̀lé wọn o. jalè wá sórí àjọmọ̀ nípa investigation tó ń ṣe nípa ikú ọ̀rẹ́ mi right ọ̀rẹ́ ẹ̀ náà dẹ̀ ni ṣé wàá rí nǹkan tó wà lẹ̀ kó lè ẹni tí ò jẹ́ gbìyànjú kí n kú gbìyànjú tẹ̀lé wọn máa gbọ́ wá àti ẹ̀mí ṣùgbọ́n èmi tó wọ yìí tí mo bá ti ṣe ọkọ tí mo ń ṣe tán èmi fúnra mi náà join police station is that okay by you. Um, madam madam madam sherry ẹ fi ara balẹ̀ a kàn mú yín lọ fún questioning arrest yín ṣẹgbọ́ in less than one hour ẹ ti padà wá sílé yín no problem officer èmi náà bá yín lọ́fíìsì. all right darling. officer ẹ jọ̀ọ́ jẹ́ kí n báàgì mi bẹ́ẹ̀ni máa gbé báàgì wọn bá. ẹ wo ẹ má ti ọ̀rọ̀ rẹ̀ ṣe gbọ́ ẹ má padà dé láìpẹ́ ṣé bí ìwọ ló fi ẹnu rẹ sọ fún àwọn agbófinró kó tó ọjọ́ mẹ́ta tó ti rí lóògbé gbẹ̀yìn. ẹ mo sọ bẹ́ẹ̀ lóòótọ́. o tún parọ́. Ah, rárá mi ò parọ́. ẹ́ eh? so tó o bá parọ́ fáwọn tó ń déwájú mi ṣe ń parọ́ náà. anyway ìwádìí tá a ṣe jẹ́ kó yé wa wípé lọ́jọ́ tó lóògbé kú ó wà nílé ẹ̀ kí nìkan tó ń ṣẹlẹ̀ ẹ̀. kéde máa wá wò ó níwájú ọlọ́run àti yorùbá gbọ́dọ̀ pé jẹ́rìí wọn jẹ́jẹ́ mi ni mò ń bọ̀ láti hospital mo bá pàdé olóògbé ló bá fẹ̀sùn kàn mí náà ní mi ìmọ̀lé àwọn ní báwo pé kí kókó lọ́ọ́ fi yẹn lọ́ọ́ mọ́lé wọn ó tán ohun tó gbé mi délé wọn nìyẹn. ìgbà tẹ wá délé wọn kí ni nǹkan tó ṣẹlẹ̀. Ah! kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ kó sí kankan tó ṣẹlẹ̀ èmi tó jẹ́ pé bí mo ṣe débẹ̀ báyìí kódà mi ò lò ju ìṣẹ́jú márùn-ún tí mo fi kúrò bẹ́ẹ̀ tí mo gbalé ọkọ mi lọ àfi bí mo ṣe gbọ́ àfi bí mo ṣe gbọ́ pé Mr. Deji kú ah! ó bà mí nínú jẹ́ púpọ̀ púpọ̀ jù Mr. Deji ah! ọ̀gá. Ah. Mr. Deji, owó má dùn mí ọlọ́run. Pẹ̀lú ọ́fíìsà, bá mi lọ́fíìsì mi. Ọ̀gá ọlọ́pàá, tó bá pẹ́ yín náà mọ Mr. Deji ni, àánú wọn máa ṣe Sir, ẹ ìwádìí tá à ń ṣe lọ́wọ́ ń sìn hàn nílé parí ẹ̀ nítorí náà ò lè lọ sílé. ìwọ ń tèmi. ọ́fíìsà sá. ẹ mú lọ́kẹ́ lọ compare fingerprint ẹ pẹ̀lú blood stain tẹ̀rí lára ilé yẹn. ọ̀gá ẹ dúró náà eh. ẹ dúró náà bóyá àlàyé tí mo ṣe òye yín o. ọ́fíìsà. a ní bí mo ṣe débẹ̀ mi ò pẹ́ ẹ wọ́n wá ní tèmi ṣé bọ́ọ̀ náà ni mò ń sọ fún yìí mo ní bí mo ṣe débẹ̀. kan lọ́rùn máa fàdánwò tọ́jú ẹ̀mí wa lọ dọ́wà wò ojú àpá. ojú àpá. náà ò ṣèyàn bí ọ̀gá ọlọ́pàá ẹ̀yin má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá ṣe ìwádìí tiwa torí pé mo mọ̀ pé tá a bá tọ odò dé ìsàlẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ó ṣeé ṣe ká bá olúwẹ̀rí pàdé. débi o ṣe rí ọ̀rọ̀ yìí a ti ń pè lówó omi láàárọ̀ ìyàwó mi tẹ̀ ń wo ìyọ̀mọ̀ṣàlẹ̀ wa mo mọ̀ ọ́ náà tẹ̀ mi dáadáa dìjúdìjú ṣé ṣàlẹ́wà tẹ̀ ń wò yìí tí ẹ̀díẹ̀ bá ń rìn nínú compound lásán àbó ń rìn lọ lójú títì ṣàlẹ́wà ò lè ní àì débi pé ó máa ní òun mú ọ̀bẹ òun fẹ́ dú ẹ̀díẹ̀ lọ́rùn látọ̀mọ̀ rí kí wọ́n sọ pé ṣàlẹ́wà pààyàn ṣàlẹ́wà ò lè dáyàn pa ṣẹ̀dẹ̀ rí dèjì tẹ̀ ń wò yẹn family friend wa ni gbogbo àjọ dàgbà ni àjọ ń ṣe ni ọ̀rẹ́ ni gbogbo wa a ti kúrò ní ká máa fa wàhálà láàrin àwọn gbogbo wa kò yẹ Ṣaléwà ò lè pàdé jù pọ̀ rẹ́ mi. ẹ eh, Mr. Ashobo I understand all your plight quite alright ṣùgbọ́n tẹ bá níyàwó yín ò lè pààyàn nítorí pé ìyàwó yín ẹ dẹ̀ mọ̀ dáadáa. ìyàwó mi ni. at the same time ẹ ṣe wò láti bí iṣẹ́ ìjọba làwọn ń ṣe agbófinró ni wa a lè láti ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ gbogbo ìwádìí wa jẹ́ kó yé wa wípé ló pa olóògbé ẹ máa ní ẹni gbà. kí ni sọ. ìṣòro ìṣòro ìṣòro madam. náà mi gbọ́n tó wí ni kí lẹ sọ. ẹjọ ẹjọ. ẹjọ kí lẹ sọ sí. ìṣòro ìṣòro ṣe. tó ni mo ṣe ta ló sá. ṣé màá lè sọ̀rọ̀ sí i. Why can embarrass you? It's okay now. Mm. Hey, eh, Mr. Shumulan, uh, as I was saying, that's a forensic uh, report to one paper. Oh. Tí ẹ bá wò dáadáa, ẹ rí wípé fingerprint ìyàwó yín àti eléyìí tó our lára you ilé olóògbé same thing. Get lẹ sọ? Kí lẹ wí? Ta ló ń ṣe ìyá mi máa ṣàánú mi o. ṣùgbọ́n mi wọ́n mà ní mo pààyàn lélẹ́yìí wọ́n mà ní mo pààyàn máa ń lé ẹjọ́ àpààyàn ọ̀gá ẹ ṣàánú mi ẹ gbà mí ọlọ́run ẹ ṣàánú mi mi màmá wá ní o máa bẹ́sẹ̀ àkóbá mà lélẹ́yìí àkóbá mà lélẹ́yìí ṣùgbọ́n mi gbà mí o irú àkóbá ò lélẹ̀ irú àkóbá ayé mi o. sáà ẹ má kọ́ ṣe nǹkan tá a ṣe ń sọ yìí a sì lè sọ láàrin ara wa. ẹ má wulẹ̀ mr mara ọ̀rọ̀ ẹ ti wà ní court ah! so a máa pàdé ní court. ọ̀gá ìṣàánú mi ọ̀gá ìjọ ọ̀gá ìjọ ọ̀gá ìjọ ṣùgbọ́n. ẹ jẹ́ ká ṣètò àmì kí n bí ìjọ náà. ìfẹ́ mi. mo wà pẹ̀lú ẹ ló bá bá mi. kí ló ń bá yín lẹ́rù. kí ló ní bá mi lẹ́rù alábọ̀rọ̀ mà ti dẹ o. ṣe gbé mọ́tò lọ ní ẹ̀fẹ́. àlọ́ kí ni àlọ́ kí ni ó ṣe wáá dogun nǹkan tó fi mí síbi tó jẹ́ kí n lọ. ṣàlẹ́wà ṣàlẹ́wà wá sọ̀rọ̀ báyìí mọ́ náà gbogbo wa la mọ̀ wípé tí àwọn ọlọ́pàá tó bá ń ṣèwádìí lórí kọ̀ọ̀kan àyíká àbí tó máa ti ń ṣe ìwádìí ohun tí òótọ́ bá tó rí pé àwọn rí òkòdòrò ọ̀rọ̀ lórí investigation tó ń ṣe náà tó máa fi rú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ ajá ṣórí má jẹ́ kó yá ẹ lẹ́nu nígbà tó bá fi ẹ sílẹ̀ bí alóòní sọ̀la tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe sọ́rí fún ẹ màdàmú ẹ má bínú màdàmú ẹ jọ màdàmú kọ́ báyìí ló ṣẹlẹ̀ ṣe understand but jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn because èmi mọ̀ ìwọ mọ̀ pé kò sí kankan nù wa tó lówó nínú ṣe ní sáà aṣáàjọmọ̀pọ̀ ah, rẹ̀ dèjì ni wá kò tó gbé mi so alábọ́run wo kò sí space fún alábọ́run láti dẹ̀wò. ìfẹ́ mi ibo ló sùn. Ah, ibo lèmi wá. má ronú bó ṣe ń ronú. ibo ni mo wà. a ní kí wọ́n máa ronú bẹ́ẹ̀. owó tó ń ṣẹlẹ̀ eh. ṣé wàá lọ bá wọn sí tó bá lọ tí máa tẹ̀lé lọ. tí máa ń kúrò wájú ẹ̀ ń sẹ̀ mi ń kọjá lọ sọ́fíìsì DPO wọn ni mo tún lọ bá a pé màjẹ́ ló wà ń bì náà wọ́n ní láti fi ẹlẹ́ kan ṣe investigation tó bá máa ṣe kúrò mbẹ́ ká kúrò mbẹ́. ẹ̀rù ń bá mi. a ní kó má jẹ ẹ̀kẹ́ mi. ẹlẹ́rù ń bá mi. ok ok ok agreed but ní sọ̀rọ̀ pẹ̀lú wọn. kí ni ní sọ̀rọ̀. jáde wá. ọlọ́wọ́ hmm? bèbí àti májàmú tó bá mi dání wípé kò ní fi mí sílẹ̀ sínú òkùnkùn tí ọjọ́ bí yóò fi dé ṣùgbọ́n òun sùn sílẹ̀ mi ìlè rọjúmọ́ mi ìlè dúró àyà mi ń já ẹ̀rọ ń bá mi. ní sùúrù náà. mi ìlè ní sùúrù mi ìlè ní sùúrù mi ìlè ní sùúrù má ṣe ní sùúrù ọ̀dẹ̀jọ́. mo ṣe wà pẹ̀lú ẹ̀ náà èmi náà kò fi ẹ sílẹ̀ síbi ìṣẹ̀lẹ̀ wa. ẹ kàn sọ fún mi. ìrẹ kí ló dé tí gbogbo nǹkan ẹ̀ ń jẹ́ pàjáwìrì what happened. ah uncle there is a problem. what. in fact it's a huge one bí two days ago ṣàdédé làwọn ọlọ́pàá wá sílé wa wọ́n dẹ̀ ní àwọn fẹ́ invite àǹtí mi wá sọ́dọ̀ àwọn káwọn béèrè one or two questions lọ́wọ́ wọn bó àtijọ́ yẹn àti mú tí wálé àárí wọn àárí wọn bá sọ̀rọ̀ mo ní kí wọ́n bá mi mọ nǹkan tá a fẹ́ ṣe sí mọ́ báyìí. báwo lẹ ṣe ń ṣe nǹkan bí ọmọ kékeré báyìí ẹ̀gbọ́n ẹ̀ ti wà ní kọ́sítọ́dì ọlọ́pàá láti bí ọjọ́ méjì mẹ́ta kan then ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá síbí báyìí ń sìn kí ni wọ́n sọ pé ó ṣe fún àwọn. Oh, tọ́lọ́pàá fi wá mu. ó ní ọ̀rẹ́ ọkọ wọn tó kú pípé ńgbà tó máa scan owó àǹtí mi pé wọ́n detect inú fingerprint wọn pé àǹtí mi mọ̀ ń pa ẹ̀. wọ́n sọ pé òun ló pa ẹ́ nìyẹn. ẹ bẹ́ẹ̀ ni wọ́n fún òun ló pa ẹni ah, sùúrù nǹkan tí. òrora ń sọ wẹ́rẹ́ yìí modern case ló máa ń sọ̀rọ̀ ẹ̀ yìí nǹkan tó sọ nìyẹn. this is serious issue. ẹ gbà mí ẹ ṣe ẹ̀gbọ́n tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní rìnrìn kùnrin débi pé wọ́n ń fi ẹ̀sùn apànìyàn kan ni kí ló ṣẹlẹ̀ how come báwo ló ṣe rìn. Eh, eh because àwa rò pé tó máa kàn invite wọn lọ́jọ́ yẹn after the question wọ́n máa padà wá sílé pàtíjọ́ yẹn náà wọ́n padà wá. mo mà dáràn o eh, eh, but um, um, what do we do now what do we do. kò sí bàtà máa ṣe yẹn máa tẹ̀lé wọn débẹ̀ náà ni ṣé bẹ́ẹ̀ wá fi mú wọn sí ẹ mọ police station yẹn. bẹ́ẹ̀ni màá mú mọ bẹ́ẹ̀. okay if that should be the case ẹ eh, relax ẹ eh, kí ni mo fẹ́ mú kí ni mo fẹ́ mú. ẹ wo èmi ò fẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ní sùúrù o. okay okay okay ẹ jẹ́ kí n kó bàtà ẹ jẹ́ kí n. Ah. madam Shaliva ṣe rí ẹni tó bá fẹ́ bọ́ lọ́wọ́ irọ́ àmúra láti sọ ọ̀tọ̀ mo fẹ́ kẹ́ jẹ́wọ́ fún mi kémi náà bá lè ràn yín lọ́wọ́ báwo ni Mr. G ṣe jẹ́ sí yín gangan àti wípé ọ̀nà wo kan lẹ gbà mú Mr. Deji. ọ̀fíìsà Deji ọ̀rẹ́ ló jẹ́ sọ́kọ mi ṣùgbọ́n mi ọ̀rẹ́ làwọn náà dé tún jẹ́ sí mi. ọwọ́ kúrò ń bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bó dẹ̀ kó gbọ́wọ́. oníranù ah, ni ẹ. ẹnu ẹ lájọ wà. ó o mọ ta. alẹ́ nu ẹ láwa yìí six five tẹ́lẹ̀. kẹyé ó fẹ́ má rí ẹ ni. Ah, eh, ara ilé ẹ̀ ń bọ̀. ẹjọ́ máa bọ̀. bí abikọ ló ń bọ̀. ẹ ah, kúrọ̀ lẹ́ o wọ́n fún dèjì ẹ kúrọ̀ lẹ́. ẹ kúrọ̀ o báwo ni nǹkan. wọ́n kú dèjì ta ni ọ̀tá ta ìbẹ́yìn náà rọwọ́ tí mo jù ú sí. one two three four five oníranù ni ẹ <laughs> ara ti kọ <laughs> èmi lọ ò ń lọ pé. anyway ẹ tẹ máa nà ná. play eh. <laughs> George wàhálà máa dé o. ilé ah, ah, tí mo ti dé yìí ẹ gbọ́dọ̀ máa kó sí fún bó ṣe wà yẹn. nice one kí n rọ sí fún máa bó sí fún. do you know what bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí gangan gangan. Ah, ohun tí mo ní lọ́kàn ó yàtọ̀ sí nǹkan tí mo ń rí yìí tó sùn yes impression mi ni mo ní nípa yín mm. yeah really correct ẹ gan nírọ̀lẹ́ àtẹ̀mí àtọ̀rẹ́ mi ọ̀tọ̀ ní bá a ṣe máa wò yìí ah. what is your name. my name <laughs> ọmọ ṣàléwà. ṣàléwà. Mm-hmm. anyway Deji for your information má jẹ́ kó yẹ jẹ́ ìyàlẹ́nu fún ẹ for your information this is my wife to be ọmọṣàlẹwà aya ṣùgbọ́mi. bàbá ọkọ mi ti bí ẹ̀kọ́ ọ̀lẹ́ sá. Hmm. ẹ tẹ́lẹ̀ ní kí n dìde kí wọ́n wọlé. kí ló dé kí jẹ́nu ẹ̀ ò dùn sí ni ó dẹ̀ wò bí gọ́gù kí ló ṣe é dèjì. báyìí kò ṣe é bí àlá bó ṣe rí for real. lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀ gangan níbo lẹ́yìn àti mr dale ti jọ ń bọ̀ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ gangan bí mo ṣe ń jáde láti hospital ni mo pàdé wọn. sọ yìí mi ò lè sọ bí ó ṣe dùn mọ́ mi inú tó o ipe o tún padà lóyún inú mi dùn mọ́ o nítorí àìmọye ẹni tí irú nǹkan tó ń ṣe ẹ́ yìí tó ti ṣe tó jẹ́ pé wọ́n tiẹ̀ ní láǹfààní àti tún lóyún mi mọ́ rárá ah, ọpẹ́ ni fọlọ́ ó wá mọ nǹkan tí mi fẹ́ sọ o ò ṣe má ti sọ fún Ṣùbọ́mi ń sìn má ti sọ fún jẹ́ kó yóò yẹn máa develop kó máa develop like bí i three four months kó tó di pé o jẹ́ kó mọ̀ kò yẹ àwọn treatment tó yẹ kó máa gbà máa wá sí hospital kó máa wá ṣe gbogbo àwọn antenatal and other things tó yẹ kó ṣe yẹn máa wá ṣe later wàá dẹ̀ jẹ́ kó mọ̀ pé o ti lóyún ó fúnra rẹ̀ gan ló tiẹ̀ máa fojú ara ẹ̀ rí kò yẹ ń sìn tó ní kó tó sọ bọ̀ èmi tiẹ̀ tí sori nígbà tí mo ti kúrò lọ́dọ̀ dókítà lẹ́kàn inú mi ti dùn pa mo ti mọ̀ pé tí bá ti délé báyìí pé màá kàn sáré sọ fún un. <laughs> ṣé wọn kọkùnrin lèmi náà ọkùnrin ni wá àná ọkùnrin tí irú nǹkan bẹ́ẹ̀ dẹ̀ ti ń ṣẹlẹ̀ sí bíi méjì mẹ́ta tó bá tún sọ fún ọ inú ẹ lè má dùn dénúdénú á tún wò pé bí abúlé tu tẹ́lẹ̀ ṣe ń ṣẹlẹ̀ òun lè lè náà ṣe fẹ́ ṣe. abẹ́tà kì í tiẹ̀ farabalẹ̀ kí n tó sọ fún. exactly. báwo wà ní ṣé wá ń dúró mechanic ẹ̀ ń sìn ni. do ó ti pè mí náà ó ní pé kí n máa lọ sílé kó máa gbé wá sílé fún mi ó ní nǹkan tó bàjẹ́ inú ẹ̀ ṣe díẹ̀ èmi náà dẹ̀ ti ń wò pé kí ni mo tiẹ̀ lè ṣe gan kò tiẹ̀ yé mi. àbí ṣé kí yẹn gbé ẹ délé ni jẹ́ kí n gbé ẹ délé màá lè fi yẹn mọ ọ̀dọ̀ ẹ ah. ṣùgbọ́n pé mi mọ ọ̀dọ̀ ẹ látọjọ́ yìí. bẹ́ẹ̀ni ẹnu <laughs> eh, pọlẹ kò sí wàhálà gí a lọ. <laughs> ga o àdúgbò iná ò dẹ̀ síbẹ̀ jìnnà púpọ̀. Ah, mo ti sọ fún ẹ pé kò jìnnà sí i <laughs> mo sọ fún ẹ pé kò jìnnà síbẹ̀. Ah. thank you. anyway ilé ò bá dùn rárá. thank you ó ṣe gànjẹ́ ah, kí nìkan tí mo fẹ́ jẹ kí ló fẹ́ mu jókòó. èmi máa fẹ́ kọ̀kọ̀ ara kan tí mo máa ń sọ fún ẹ nìyẹn kálí o ti fẹ́yàwó ń sìn ni bí mo ṣe dé ń sìn ni a ti sáré gúnyán fún mi a ti ṣe ráìsì fún mi kò sí nǹkan tí mo fẹ́ tí ò ṣe fún mi mọ̀ nígbà tó wá kọ̀ tó fẹ́yàwó nǹkan kí ni ká wá ṣe sí yẹn. <laughs> táì bọ̀ tí máa fẹ́yàwó ṣó ti yẹ ń sìn but ipe mi ò tí ì wá fẹ́yàwó náà nínú ilé mi gbogbo nǹkan tó bá fẹ́ jẹ ìwọ ṣáà lọ sí kitchen wà á bá everything bẹ́ẹ̀ wà á lè ṣàlejò ara ẹ̀ fún rẹ̀ ìyẹn kọ́. ok mo ti gbọ́ kí tó ṣe yẹn náà jọ ibo ni rẹ sùn náà. ọ oh, tó bá ti lọ báyìí sí wà á ti lọ pọ̀ sí wa. ṣàlèwà ṣàlèwà. ah. madam why to jẹ́ wípé pé fingerprint yìí ni wọ́n rí ní ara wall tí ẹ̀jẹ̀ Dèjì wà níbẹ̀. àkóbá lẹ̀ ń wo ọ́fíìsà àkóbá ni mo fi títóbi ọlọ́run mo fi ṣe ẹ̀rí ọlọ́run orínú mi ọlọ́run rọkàn mi ọlọ́run rọwọ́ mi. madam kò sí bí ẹ ṣe fẹ́ ṣe kò sí nǹkan tẹ́ lè fẹ́ sọ fún mi tí mo fẹ́ believe yìí pé ẹ mọ̀ ọkàn pẹ́ báwo ni ẹwọ́ fingerprint ṣe dé ara wọ́ọ̀lù yẹn tàbí bá sí ìmẹ̀jẹ̀ náà bẹ́ẹ̀. ó yé mi gan lẹ́nu ọ́fíìsì àwọn jọ mi lójú mo fọ́ lọ́wọ́ bá ṣe rí mi ìmọ̀ kókó nípa ẹ ṣàánú mi mo ṣàánú mi. sàkó bá mi ní iye má jẹ ìjókòó ẹ jọ ẹ má jẹ ìjókòó. ẹ jókòó ẹ jókòó. mo ti jókòó mo ti jókòó. ohun mi kì í ràn yín lọ́wọ́ but um, ṣe rí bẹ́ẹ̀ ṣe wà yìí kò sí nǹkan tí ẹ ní ju wípé àdúrà lẹ nídìí. ṣe rí the only thing tèmi lè gbà rẹ lọ ni pé tí n bá lè get authentic evidence <sighs> wípé ẹ̀yin kọ́ lè pa máa ní then you are safe. ẹ ràn mí lọ́wọ́. but tí n bá ti lè get ẹ <laughs> ẹ máa gbàdúrà. ọlọ́run ọ́fíìsà ẹ ṣiṣẹ́ yìí bí iṣẹ́ o ẹ ṣàánú mi o mi ò ní bàbá mi ò ní yẹn ṣàánú mi o ẹ má fi mí sílẹ̀ ẹ ṣe iṣẹ́ yìí bó ṣe yẹ kẹ́ ẹ ṣe kẹ́ lè mọ̀ kẹ́ lè wádìí ohun gbogbo dájúkájú kẹ́ lè di eléyìí tó jó dodo mu òun. Ah, gbogbo wa la mọ̀ wípé igbá kọ ẹ̀kọ́ ọ̀dọ̀ ẹlẹ́kọ̀ọ́ ló máa ń kọjú sí o ṣòrí máa fẹ́ kó jẹ́wọ́ fún mi because òótọ́ tó bá sọ mí ìbàlẹ́ nìyí òun ló máa yọ àǹtí ẹ̀ nínú àhámọ́ tán wà o so mi ò ní fẹ́ kó fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ fún mi bó ti ń wò wọ́n irú èèyàn wo gangan ni sísá yìí jẹ́. ẹ wo bá ọlọ́pàá ìtàn iná kí ni mi ò mọ̀ mo lè sọ tòbò ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀gbọ́n mi ni ẹni tá a jọ ń sùn tá a jọ ń yí mo mọ̀ wọ́n dáadáa mo mọ àti mi dáadáa àti mi ò lápọn àti mi ò tiẹ̀ lè sọ̀rọ̀ ẹnu wọn tán àti mi ò kí ń ṣèyàn tó tó bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹlòmíì ni mo lè má sọ nǹkan tí mo sọ ẹ̀bùn àti mi mo mọ̀ wọ́n dáadáa mo mọ̀ nǹkan tó lè ṣe èmi gan mo lè jẹ́rìí sí pé gbogbo nǹkan tó sọ pé wọ́n ṣe kò sí ìtàn ṣe ń bẹ̀ in fact ẹ̀wọ̀n ọlọ́pàá nǹkan kan ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ kan tó jẹ́ pé. ti ń drive kó má máa sáré mọ́ ibo lè nínú ọ̀wá wa. mo kò mọ jẹjẹ ti tèmi ni ìwé ni èdè sáré kọjá mi sí ẹni mi. iṣẹ́ nígbà tí wàá kú sí ni. mi ò mọ mi ò mọ àwọn èèyàn ti fẹ́ máa bọ́ síbẹ̀ èmi kò sáré kúrò ń bẹ̀ dé. kí ló dé tẹ́ ìdúró náà. bàbá wa ò ní mo ṣe é lóòṣìṣẹ́ òun ó fi mọ́tò kọlù yàn ó dẹ̀ sá kúrò bẹ̀. òun dùbọ̀ tó yẹ kó kọ́kọ́ save life yẹ kó tiẹ̀ ní kọ́ bẹ́ẹ̀ gbé sínú mọ́tò kó sáré gbé lọ sọ sísù ó já tẹ̀lé mi sí kó jẹ́ ká lọ báyìí. àti mi mi ò lè lọ bẹ̀ yẹ má kí ni má bàbí sọ o ṣe bó wọn bí tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ó já tẹ̀lé mi sí jẹ́ ká. o lè lọ save yẹn wọ́n lè ṣẹ́ ní tè fún ẹ. èèyàn kan tí mọ́tò bá níbí accident tó ṣẹlẹ̀ ẹni yẹn là ń béèrè. Ah, accident kankan máa ṣẹlẹ̀ ń bí báyìí àfi iwájú mẹ́rin nìkan ni accident ṣẹlẹ̀. ẹni yẹn náà ló máa jẹ́ ẹ jọ ẹ mọ ibi tẹ́ni náà wà ni. lẹ́yìn pé wọ́n ti gbé lọ sí hospital immediately. ibo lọ hospital náà wà. next street ń bẹ̀ ló dà pọ́n gbé lọ. ibi ìyá bíbí. tẹ́ bá ti jáde báyìí ẹ máa move by the next street. kí ló sọ. ó mọ kan tó ṣẹlẹ̀ wọn náà ti gbẹ́ni náà lọ sí hospital abẹ́ta kò tán òun sí i wọ́n ní oh. the next street. hello. ìbọn gbà tá a mọ̀ sí ibùdó kò ní kí n start mọ́tò kan máa ní bùlà mọ́tò àǹdọ̀ ní sàn. the next street iná pè é. Ah. kí ló ó ó ó ó yàwé ah, àtàrò ló ti dá mi dúró síbí báyìí bóyá eh? fìyàwó mi jẹ mí yẹn ọlọ́run fìyà jẹ́ mo dẹ̀ ṣiṣẹ́ fún ẹ látijọ́ yìí ó fún mi lówó tó wá ní kí n dúró sí ìbàlẹ̀ mi ah, mi ò láì kírun kan báyìí o. Ah. tí n bá gbọ́ yé dáadáa ṣé nǹkan tó ń sọ fún mi sí ni pé ibi tá à ń tiẹ̀ tutù dé tán bá gbà létí ọ̀tún ó tún máa pọ̀ tó sí sí wọn àbí kò ní san kankan. ọ̀gá ọlọ́pàá èmi ò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn náà mọ̀ pé kò sẹ́ni tó máa fẹ́rú lọ tí ò ní gbọ́mọ jẹ o mo mọ àǹtí mi dáadáa mo mọ nǹkan tó lè ṣe mo mọ nǹkan tí wọn ò lè ṣe ewu mo máa bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan máa fẹ́ kẹ́ ṣe ìwádìí yín dáadáa dáadáa kẹ́ lè mọ búrọ̀ ìṣẹ̀ṣẹ̀lẹ̀ kẹ́ lè mọ pàǹtí mi mo mọ nǹkan kan pa gbogbo ẹ̀sùn tó fi kàn ń yẹ jù ọ́. alábìnrin ṣaléwá ǹjẹ́ ẹ lè sọ fún ilé-ẹjọ́ yìí nǹkan tó wà láàárín ẹ̀yin àti ọ̀gbẹ́ni dèjì tó dolóògbé. kò sí kankan tó wà láàárín wa ọ̀rẹ́ ọkọ mi lásán ni wọ́n jẹ́. kò ní ṣe gbogbo àyè méjì bẹ́ẹ̀ ń fẹ́ra lè ṣe wọléwọ̀de. ó ti ó sọ tó jọrọ ẹ. wọ́n lè tètè ṣe pa. objection by law. objection sustained. olúwa ẹ bá má jẹ́ ká fàyè gba àgbáyé kó má bàa ba ìbọn òyìnbó jẹ́ iṣẹ́ ló dàbí ẹni pé wọ́n fẹ́ mọ̀ mọ̀ máa kọ́ ọ̀rọ̀ sí oníbàárà létí àfọ́ àyẹ̀wò tí wọ́n ṣe fún olóògbé ó fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ bóyá ìbọn àdá tàbí ọ̀bẹ ni wọ́n fi pa olóògbé àti wípé kí ni oníbàárà mi fẹ́ fi pa olóògbé fún wọn ò tajà fún ara wọn kò sì kò sì jẹ́ pé bóyá wọ́n tajà kò sanwó fún olúwa mi ẹ omi dúdú lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ ó kọ̀ fẹ́ fojú jọ àrò lásán ẹ eléyìí kò lè rẹṣọ. olúwa mi láì fi àkókò ṣòfò mo ní ẹlẹ́rìí kan nílé ẹjọ́ yìí tó lè tàn mọ́lẹ̀ sí gbogbo ọ̀rọ̀ yìí tí ẹ bá gbà mí láyè òun ni ọ̀gbẹ́ni ṣùgbọ́mi ọlá ìṣebìkan ọ̀gbẹ́ni ṣùgbọ́nmi ọlọ́ọ̀ṣẹ́bì kan. olúwa mi wà mí. Emi. Emi, wọlé ṣe. ẹ̀sìn mùsùlùmí. ẹ máa fi tẹ̀lé. èmi. èmi ọlá òṣèlú kan ṣùgbọ́n mi. búra níwájú ilé ẹjọ́ yìí. mo búra ní ilé ẹjọ́ yìí wípé wípé gbogbo nǹkan tí mo máa sọ gbogbo nǹkan tí màá sọ nílé ẹjọ́ yìí òtítọ́ ni yóò jẹ́ òtítọ́ ló máa jẹ́ mi ò ní yọ kúrò mi ò ní yọ kúrò mi ò jẹ́ ní fi kún mi ò ní fi kí olúwa kó ràn mí lọ́wọ́ kí olúwa kó ràn mí lọ́wọ́. olúwa mi lótìtọ́ ni olóògbé jẹ́ ọ̀rẹ́ mi. akó ẹ pọ̀ ju kó kó lọ́jọ́ oh, oh, ó fà yìí. onígbéraga ju ó fà lọ́jọ́. rí ẹ dàrú à ń kí ó dẹ̀ ṣe báyìí sí wa ó lè bọ́lẹ̀. ta lòun nítorí ẹ ò pé. tí o máa o máa kí àdàgbàjẹrà ẹ fù tí ẹ kírú ẹ sì wà nù lé bàbá ẹ lọ ti nà o tọ́ ló sọ náà. ó wà nílé bàbá ẹ̀ lásìkò ìwé ìwé. tó bá jẹ́ kórè èèyàn kan tó pè ní ó bá ti kúrò ń bi. kò ní lọ́kọ̀. wà á lọ pé bí wọ́n tó rò kàn ga ọdẹ níwájú oníkere ṣé ìwà ni beauty ni ìwà ló dájú ìwà tó bá ti níwà ó fine. ó yẹn orí ẹ̀ dàrú mọ̀kùlẹ́yìn yẹn ó ní méjèèjì jàre. kò ní ní o ní o náà mọ́ ni. ẹ̀yin náà wà okay ẹ̀yin yẹn náà wà okay ìwọ lọ fi mọ́tò dáàdì kò fi gbá wàá rí lọ́bẹ̀ náà pa orí ẹ yí ọkọ̀ ó fà jàre. ṣùgbọ́n mi lẹ́dẹ̀dẹ̀jì ṣó mọ̀ pé ìwà ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ló ń wú yẹn. ìtumọ̀ kìíní yẹn. ó dẹ̀ sọ bẹ́ẹ̀ ni pé o mọ nǹkan tí mo sọ. kí ló ń dúró láti kí ló fà wọ̀ ọ̀dàlẹ̀. ẹ kí ló ń ṣe lọ́dọ̀ ìṣàlẹ̀ tí mò ń ṣe lọ́dọ̀ ìyàwó mi ìyàwó ẹ̀ ní ṣàlẹ́wà. yes of course ìyàwó mi ní ṣàlẹ́wà náà. bọ́tún mọ̀ kí mo láì kọ́ ọmọ yẹn interest bíi ti ba ohun kan yọkan tí mo mọ̀ ni pé àwa méjèèjì jọ máa ń bu ọmọdé yìí ni so mi ò rí interest kankan bẹ́ẹ̀. ẹ kí ló wá ń tà láti sọ ìwọ mọ̀ bí àwọn mo like lára ẹ̀ ni mo fi ń bu yẹn. ẹ eh, bọ̀ èmi ti fẹ́ dẹ́n so kí ló tún wà ń bẹ̀. fẹ́ sọ pé omi ni ọkọ̀ aṣọ ẹ tó ń sọ ẹ ní. eré báwo ó dàgbé pé tí ń dùn ẹ a ní mo máa fẹ́ sílé bí ìyàwó tí màá fẹ́ ní ṣùlọ́ka tó máa bímọ fún mi. mo mọ ọlá nǹkan tó ń jẹ. ọlá kí ni. ọlá tó ń jẹ ni pé mi àti ẹtìjọ wa ti pẹ́ mọ kókó dẹ̀ lè sí nǹkan tó lè fàjà láàrin wa. ẹ kò yẹ kó obìnrin tó jà àbí fọtọjọ kan bọ̀ tí ṣáléwá máa bímọ. àmín. àmín lóòótọ́ àmín mi ni màá jẹ́ bàbá ọmọ yẹn ìwọ lè fẹ́ sí ilé bó ṣe fẹ́fẹ́ lóòótọ́ kó jọkọ ẹ̀ nínú ilé àmọ́ ọmọkọ́mọ tí ṣálẹ́ wọn bá bí èmi ni mo ní. àwàdà ẹ lè so tèmi bá ti fẹ́ àwò sínú ilé nsìn gbogbo ọjọ́ tó má ti fẹ́ súnmọ́ lájọṣepọ̀ màá ṣe ránṣẹ́ sí ẹ pé déjì ó máa káràǹgà ẹ̀bọ̀ wálé mi wá máa bá ń báyà omi lájọṣepọ̀ àbí. ṣùgbọ́n omi ṣe bá yò ló ń ta ṣe bá yò ló ń ta kò sí wàhálà káwa méjèèjì jọ máa ka yò káwọn tó máa yò ta jura lọ ìwọ máa ta kò sí wàhálà wo nọ́mbà ẹ̀kan lèmi ní o the level tí wọ́n ń fa yẹn kí ló ń wá lórí fóònù. nọ́mbà kí ló ní láti ṣe nǹkan sí ẹ ní. ìgbà tọrọ wà rí mo ṣe rí kí ló ń ṣẹlẹ̀ gbọ̀ngàn. in fact ó dé stage kan kò yé mi náà lọ́wọ́ mo ṣe nígbàgbọ́ pé ọlọ́run á ṣe ṣe ìtọ́jà á ṣe ètò máa dúró pẹ̀lú nǹkan tí mò ń rí yìí o ò rí bíi pé bóyá bàtò kì í ṣe pé bóyá ọmọ Ghana ni àbí nǹkan kan ọmọ Yorùbá ni ẹ possibility wà kó jẹ́ pé ẹ wà compatible. jẹjí iṣẹ́ ti lè tó yẹn kó lè bẹ́ẹ̀ kò sí nǹkan tó jẹ́ bàbàrà nínú pé ìran ń lóyún ó wálẹ̀. Ah! yẹn ò mí yín ò ní padà dúró náà tí ẹ̀kọ́ ló máa já kọ̀kọ́ ah! ok ẹni tó ń bímọ tọmọ ń kú ńkọ́. ṣíjú má tọrọ ẹ jẹ ọ̀rọ̀ tó wà nílẹ̀ tó bá rí báyìí tó rí báyìí kò tí ì jìnnà jù it's better kó ra filẹ̀ kó wá nǹkan míì ṣe o tí mò ń sọ fún ẹ nìyẹn kò sí tó bá dínú pé kó yún máa bàjẹ́ lára obìnrin mélòó ni nínú hundred tó yún bàjẹ́ lára wọn. Dèjì kò tí ì lè tó yìí àwa kọ́ la máa ṣoyún fúnra wa àwa kọ́ la máa bímọ fúnra wa ọlọ́run yìí náà ló máa ṣe ah! nígbà tó ń sọ ń sè ó ní àwa compatible so that means pé kó lọ wẹ́lómi ìfẹ́ kébì náà wẹ́lómi ìfẹ́ so bí ìwọ àbí. kí ni ìtumọ̀ kan tó ń yeah because bó ṣe ń ronú nìyẹn tó bá jẹ́ kó bó ṣe ń ronú nìyẹn kí ni àtò fẹ́ra wa ọdún mélòó la bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wa so tí nǹkan bá ṣẹlẹ̀ inú ilé wo ló ti gbọ́ kán ní nǹkan kan ń ṣẹlẹ̀ ńbẹ̀. èmi ní interest nínú ṣàlẹ̀ wa. i don't know i don't know mi mọ̀. ṣé torí pé mò ń ṣeré lọ́jọ́ sí àbí. wa mama sọ eré di òótọ́ ọ̀rọ̀. kí ni o fẹ́ ṣàlẹ̀ wa fún. Ah, mo máa advice ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ nìyà ó dẹ sọ́ di nǹkan míì advice ẹ náà ti ń ó ti ń rí bákan jù. ìwọ ló ń tèké personal. òun ló kó sọ́dọ̀ ara ẹ lèmi rí sí náà. èmi ah, ó lágbára o bí báwo. ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi bèrè lọ́wọ́ ìyàwó mi pé ṣé lótìtọ́ lóyún wà nínú ẹ̀ tó bá wá jẹ́ pé lótìtọ́ lóyún wà nínú ẹ̀ kí ló dé tó jẹ́ pé ìyàwó mi fi ń tọ́ ìwé tí mo di ọkọ ẹ̀ tó jẹ́ pé ọ̀rẹ́ mi dèjì gangan ló mọ̀ pé oyún wà nínú ìyàwó mi èyí ló mú mi fura sí àwọn méjèèjì pé. sún ìgbẹ́jọ́ yìí sí ogúnjọ́ oṣù kẹjọ ọdún tí a wà yìí i rise. olórí. mo ń retí ẹ̀ máa rìn yàrá pé kẹjẹ ká gbàdúrà gbogbo tí ń pè mí mi fẹ́ sùn mo dẹ̀ ní títí tí mi ò rí yín sí ibi ìbàyìí lẹ́wà wà. jẹ́ kó oorun tiẹ̀ wá sójú mi rárá tọ́. ọ̀dà kílẹ̀ wá ń rò tó t ṣàléwá ló ń fún mi ní pírọ́blẹ́mù pé eh, nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọmọdé yìí ó rí bákànbákan ọmọ kékeré ara ẹ̀ ni eh, wáì tí irú nǹkan tó ẹ́fì báyẹn ṣe máa ṣẹlẹ̀ sí òun nìkan láì ṣe pó bá ní reason even téèyàn bá ṣe ọlọ́run gan ọlọ́run ò kí ń react báyẹn ìyẹn ló ń fún mi ní concern. ọkọ mi ṣe rọrọ tó wà lẹ́yìn ọ̀rọ̀ ṣùgbọ́n mi ò ẹ jẹ́ ká fojú ṣùgbọ́n ká torí pé ọ̀rọ̀ yìí èmi wò pé kì í ṣe ojú lásán. a jẹ́ wípé ọ̀rọ̀ èmi àti ẹ ti ń fi style jọra wọn bọ̀ nìyẹn because èmi náà ti ń rò nírò wípé kò lè jẹ́ ojú lásán ejò láti lọ́wọ́ nínú. ṣé rí bó ṣe wà yìí bóyá ká jáde sí ká fi àdúrà tì kódà tẹ bá ní ká fi àwẹ̀ tì gan mo rẹ́dì ẹ wò bó jẹ́ àwọ̀ ọlọ́jọ́ méje yìí mo ṣetán láti bá yín gbà torí pé àǹtí yìí kì í ṣèyàn bẹ́ẹ̀. ìyá ọkùnrin ó ti ṣe ta méjì báyìí torí wípé bíbélì náà ní àdúrà ní ìdá kìrìsìtẹ́nì láti bá ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹyẹ mi máa mọ ọwọ́ tuntun lórí nǹkan tó sọ yẹn. ṣẹ̀rí àdúrà ní gẹ́gẹ́ ká fi jagun ẹ má yẹ ká tiẹ̀ tún pẹpẹ gbé ẹnìkan ló wà ní abẹ́ ẹnìkan kan ló wà ní ẹ jẹ́ ká fi àdúrà jagun mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á gbàdúrà wa ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jẹ́. ìdákùdá ni kìrìwó dá ìgbàkúgbà ni túgbà ó wọ ṣàlẹwà ọmọ àtúntò èmi ìṣòro ní ọmọ ọláòṣèlú kan gbogbo ọjọ́kọjọ́ ìgbàkúgbà tó bá ṣetán láti tú àṣírí tó wà láàrin èmi àti ẹ kò bẹ̀rẹ̀ sí ní bùkì jẹ kó dídìgbò lójì kó já kí gbogbo ayé mọ̀ ẹ́ sí wèrè láti wákàtí yẹn o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o tó àbàwọ́n èṣù. ojú apá òun kò lè dàbí ojú ara. bẹ́ẹ̀ ṣe rush wọn wá had run so many tests on her and we discovered she was pregnant. But fortunately, knew. Jesus Christ. Um, doctor, how come? Báwo ló she? báwo ló yẹn ṣe wálẹ̀? Ẹ̀yẹn probably because of shock tí the shock was so hard on her. Jesus Christ. But ẹ ní láti worry, she'll be fine. At the run test I a place under medical observation, she'll be fine, trust me let me trust you then jẹ́ eh, jẹ́ interest yín um, ẹ kí n yà láwọn kan kan rest in line so maybe after three four hours I'll come back and check on her. ẹ má worry anything ṣùgbọ́n thank you thank you sir. Good báwo de lára sista mi ṣáà ti ń balẹ̀. ìyá àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó ti ń gẹ́ bẹ́tà díẹ̀díẹ̀ mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á túbọ̀ fún lálàáfíà jù báyìí lọ ìrẹ́ jùmọ̀kẹ́ nǹkan tí ó ṣe dàbí ẹni wípé mo fa ojú díẹ̀ nínú mọ́tò òun ni pé oyún tó wà lára ẹ̀gbọ́n yín oyún yẹn ti wálẹ̀. Uncle. ẹ wò ó ṣẹ̀rí ìyẹn kọ́ ló ń kàn sìn mi ò ní fẹ́ ká jókòó síbí báyìí ká kàn máa bára jẹ́ unnecessarily àbí ká máa ronú tí ẹ̀yin náà bá fi ojú wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ń sìn kò sí ọmọ kékeré nínú àwa tá ń bí báyìí ẹ̀rí wípé we need more prayer ẹ̀ torí wípé àdúrà òun ló lè solve matter tó wà nílẹ̀. a ní láti fún ṣòkòtò wa this time around kó lè torí wípé ẹni tó wà níbi tó wà yẹn. ṣe mọ̀ pé nǹkan méjì ló máa máa rò lọ́wọ́ yìí one situation tí o expect tó bára alákọ̀ọ́kọ́ nìyẹn secondly ẹni tó jàjà ń wá oyún tó tún wá eventually rè tóyún tún bàjẹ́ mọ́ lára ó di méjì so ṣẹ̀rí wípé àwa fúnra wa la gbúdọ̀ ẹ̀pẹ̀ out nínú wàhálà tó kóra ẹ̀ sí yẹn. uncle ṣé kí wọ́n ṣe pé àǹtí bí kan bọ́ sí mi báyìí. Mm-hmm. Uh, kó má bàa rí bẹ́ẹ̀ òun la ṣe fẹ́ ká protect ẹ̀ sílẹ̀ ń sìn ká má bàa máa tinú wàhálà kan bọ́ sí kan ṣe ti understand uh, ó mọ nǹkan tó máa ṣe Jùmọ̀kẹ́ uh, tètè lọ prepare nǹkan tó máa jẹ kí o lè tètè padà sí ọsibítù pẹ̀lú ẹ̀ kóun dẹ̀ ìdílé mú sí bíbáyìí ṣe ti gbọ́ èmi náà dẹ̀ ni wọ́n lọ hospital yẹn. alright sir. no no no no i'm okay mi ò appetite i don't have appetite at all. Yeah. alright sir. okay. ah doctor pẹ̀lú kí suma tó wà ní wọ́ọ̀dù yẹn. well uh, based on my assessment of her. Uh, I think her case has degenerated to a post-traumatic stress syndrome, which she will need a psychiatric treatment at our facility. You know, but I don't know if the authority are aware of our latest development. Actually, see when you go going Shangoni, but over there I'll communicate with them. That's no problem. Okay. Just let me know as soon as you discuss with them so that I can make necessary arrangement for her. Yeah, it won't be because kò sí psychiatric home bíi ọ̀dọ̀ yín náà la ní láti gbọ́n wa. okay thank you. kàyéfì lọ̀rọ̀ yìí o. ẹ̀dùn ìránṣẹ́ wọn máa ń fárí lẹ́yìn olórí ni ẹni tó ní ọ̀rọ̀ yìí ó wà níbi tí wọ́n ti ń tọ́jú alárùn ọpọlọ ẹni ẹ fẹ́ dájọ́ ní Monday báwọn ṣe fẹ́ dá báwọn ṣe fẹ́ ṣe rí gan kò yé mi mummy nǹkan tó ń bá mi gangan gangan lẹ́sẹ̀ yẹn because mi ò mọ bí àwọn èèyàn ṣe máa ṣe irú nǹkan táwọn people yìí fẹ́ ṣe báwo lèèyàn ṣe máa wà níbi tí àti mi wà tó dé máa fẹ́ dá ẹjọ́. ẹ má jẹ́ kí yẹn bá fún àwa mọ́ a ní láti káyà sókè lórí ẹ ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn kan ti ń mú ọgbọ́n àrékérekè kan wọlé tán fi fẹ́ da ojú ẹjọ́ yẹn rú nìyẹn torí pé mo mọ̀ pé ìjọba náà ò ní wòran kírú nǹkan báyẹn wáyé torí ìjọba ló lọ́tún ìjọba ló ní òsìn kò sí àrà tí wọ́n fẹ́ dá táwa náà ò ní mọ̀ oríṣiríṣi nǹkan ni ó máa ń ṣẹlẹ̀ bóyá ó tún ti ní style tán dẹ̀ fi ń bá wèrè sọ̀rọ̀ láti control ẹ̀ kó lè sọ mind ẹni àbí wọ́n fẹ́ lo magic professor pella láti fi operate ẹni tí ó lárùn ọpọlọ i don't know but uh, i promise by monday morning èmi á tètè drive down wá sílé tọ̀dọ̀ yín a lè jọ máa lọ sí court ẹ má káyà sókè lórí yẹn ṣe gbọ́ àbúrò tiẹ̀ ń kọ́. ó wà lé tẹ́tí nǹkan náà mo fi lè lè. wò ó má máa dáfi sílẹ̀ ọlọ́run ní jẹ́ ká ara ìdá àwọn boys pọ̀ ládùúgbò yín tí n bá ti ń wá síbẹ̀ kínní kan awúpọ̀nlé yẹmí ọ̀ṣọ́ gbogbo wọn onírìnkùnrin ni wọ́n tí ò bá ti séèyàn lé báyìí wọ́n máa penetrate ní tó bá fọ ọmọ lóyún wọ́n á ní rẹ́kọ̀dù òdàǹgbòrò. ti wá ẹ bóyá kí ìyá yín wá nǹkan ṣe fún ẹ kó jẹun kó tó lọ àbí. ìdí dúró kò jẹun mm. ló mèlè. ẹ jẹ́ kí n tètè lọ bá àbúrò mi òun nìkan ló wà nílé. òkè kò sí wàhálà. designer designer ṣèbí tẹ lọlọrẹsì ló ránṣẹ́. <laughs> ó sì tẹ lọlọrẹsì mo jẹ búrẹ́dì lánàá. Ah. búrẹ́dì àti iṣu mm. mo wá fi bọ́tà mo fi mu gàrí. jẹ́ kí wọ́n yín ẹ̀ ó kóná síbẹ̀ ni ó kóná síbẹ̀. wàá hábì o as you can see that's our idea. Báwo dẹ̀ ni ṣe own re own response in treatment that answer? Well, she's gradually she's responding. Okay, that's good. Ah, ṣé wọ́n pé àwọn tí wọ́n bá ní àrùn ọpọlọ bẹ́ẹ̀ hmm. It takes time, you know, to get them back to normal. Sure. Ah! In case of what we call PSTD. Bíbọ̀ kó lè sàn bó ṣe wà yẹn. Ojú kan ló máa wà bí orí ajá. Just, you know, just trust me on that. No problem, mo mo mo no understand. At least <laughs> kò kò ṣe nǹkan tó easy bẹ́ẹ̀. Ah! Kí ni wọ́n ṣe bẹ́ẹ̀? What are you doing there? Yeah, come, come, come. What are you doing here? Tí bá fún ẹ, owó mi ni. So, Auntie. Auntie. Àti tájú àti olódo olódo. Olúwa mi, arábìnrin Ṣaléwá tó yẹ kó wà nínú ilé ẹjọ́ yìí láti jẹ́jọ́, a ní àrùn ọpọlọ nípa àyẹ̀wò wa nítorí náà kò ní lè farahàn láti jẹ́jọ́ pẹ̀lú ìwé ẹ̀rí tó dájú láti ilé ìwòsàn wa ni mo ṣe wá. sìn kò ń ṣẹkúnlẹ̀ kó máa sùn tó bá fira lọ́kàn balẹ̀ pẹ̀lú treatment tá à ń fún mb ìnà àti àdúrà mo nígbàgbọ́ pé wàá recover in time alright àdúrà tó ṣe kókó fún ẹ ní time tó wà ó nídìí ẹkún àti kó kárí sọmọ ṣé tó bá pẹ̀lú mo bẹ̀ sọ ó dàgbé time àsìkò oúnjẹ ti tó báyìí ṣé wàá lọ jẹun sàn ṣé wàá lọ jẹun. I can understand what you are going through. Okay? Bẹ̀ẹ̀ jẹ́ kí n pa nǹkan kó wá mú ẹ̀ka lọ jẹun. Ṣé dúró? The reason tí mo ṣe gádà yín sílẹ̀, mo rí pé ẹ ti ń response to treatment. Inú mi dẹ̀ dùn. Ǹjẹ́ o lè sọ wọn kan fún mi bó ṣe bó ṣe bẹ̀rẹ̀ àìsàn? Actually, mo mo rántí nǹkan kan. The only thing tí mo kàn rántí ni pé ọ̀dọ̀ mọ́mísì mi ni mo wà pẹ̀lú dádì mi náà ó ti tán ọdún nǹkan tí mo rántí nìkan nìyẹn. so o lè rántí anything at all but ṣé òun lóògùn ẹ dáadáa ṣá lọ́sọ̀ complain fún mi last week pé òògùn ẹ ọ̀hún ẹ̀ẹ̀mejì ọjọ́ méjì ló ń fi lóògùn ẹ make sure pé òun lò alright kò dẹ̀ máa wẹ̀. níwẹ̀. okay that's good. You are coming. Um, sir, mo ti go through fire, but me, ò really get bí wọ́n schedule ẹ̀ torí ẹ̀ ni mo ṣe gbé wá kẹ́ bá mi go through ẹ̀ sir. Trouble, uh, sorry, trouble. Uh, could have for many ten minutes. I will get back to you. Mr. Shibomi. I hope you are not angry with the way my people attended to you. Not at all. We are only following directives from the above. You know, your wife's situation is not just ordinary case that we can allow every dick to work in. You are right. Uh, my advice to you right now is just to go and see the IPO of your wife's case. Okay. So with that, they can give us directive for you to see her as long as you, you know, you have the permission. All right? No problem. ẹ ṣe gan. thank you very much. you very welcome. Um, DPO sir ṣe rí pé ó lágbára díẹ̀ báwo ni ṣe máa lọ síbi tíyàwó mi wà tó máa sọ fún mi pé mi lẹ́tọ̀ọ́ láti wọlé àfi kí n dúró síta ṣe possible kí n má rí ìyàwó mi ni. ẹ̀wọ̀ ẹ̀ níbi ṣe bínú ni hmm. ṣe mọ̀ pé ọ̀rọ̀ ẹ ti wà ní court kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ṣe rántí now àwọn tí wọ́n jẹ́ kẹ́ ìwò ìyàwó yín kò ń ṣiṣẹ́ ara wọn náà ṣe o iṣẹ́ ìjọba ni wọ́n ń ṣe and we have to do everything accordingly And ní láti máa tẹ̀lé òfin bófin ṣe gbé sílẹ̀ nǹkan tí mo sọ ni wípé ká nípa ẹ ti gba police report kẹ́ tó lọ síbẹ̀ má jẹ́ kẹ́ wo ìyàwó yín. bọ́ tó yẹ kán mọ̀ pé mi lọ́kọ ẹ̀ náà yẹ kán mọ̀. ẹ nítorí pé wọn ò rí police report wọn ò ní aláwìn láti rí kan tó fi sọ nìyẹn tí ó ti yẹ yín kò yí dọ̀bọ̀ rẹ̀ I'll do that. thank you very much. ṣe jùlọ ẹ máa ṣe yẹn fún yín so that tẹ bá débẹ̀ lọ́wọ́ kan ló máa jẹ́ kí ẹ wo ìyàwó yín. Mr. Um, Ṣùbọ́mi Ọláòṣèbíkan. Mr. Ṣùbọ́mi Ọmọṣàlẹ́wà. Okay. Uh, yeah, officer. How are you? So that they um, officer, ẹ ṣé mo the color. yín ó dà pé wọ́n try to relax for that. Eh, èmi náà ti rí bóyá kí n try láti dúró ní reception yẹn náà tó bá dẹ̀ jí màá mọ kí ló ń ṣẹlẹ̀. ó máa bẹ́tà ó máa bẹ́tà. What is the matter? you guys can, just where you can leave. You can leave. tún rí gbọ́ lọ́tẹ̀. lẹ́nu tiẹ̀ anyway mo ní kí wọ́n á bẹ̀ yín wọ ni. òkè òtò ni ó yẹ kí wọ́n á bẹ̀ wá lóbò lóòótọ́ ti tọmọ ta bí lánàá ta fẹ́ ṣèkómọlé níta sẹ́ǹdì iv sí yín oh no bẹ́ẹ̀dẹ̀ ẹ ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe tẹ wá ẹ ẹ tí ó bá ṣe pé nǹkan tiẹ̀ dàgbà ẹ̀ dànù ni iṣẹ́ yìí ò gbọ́n rárá ni òkè ńgbà tẹ́ ń bọ̀ ẹ̀ forí gbálẹ̀ ẹ jọ ẹ sọ fún mi náà torí kò yé mi after everything tẹ́ ti ṣe fáǹtì mi. tó yẹ kẹ́yìn tún láyàláyà kẹ lórí láìkẹ́ wọnú ilé ìwá ẹ wá dúró síbẹ̀ ẹ̀ ń bẹ̀ mí sọ̀rọ̀ òṣì ẹ̀yin ní kẹ́ wá bẹ̀ wá wò ẹ jọ ṣáà ni a fi ìwé pè yín àbí kí ni kò yé mi. àtàbráìtà ẹni tó bá rí ẹ tó ń sọ̀rọ̀ bí rédíò àsọ̀rọ̀ má gbèsè wà lọ́rọ̀ dá lẹ́nu ẹ̀ sórí àǹtí ẹ tó yẹ kí wọ́n báwí tó ń wùwà tí ó yẹ kéèyàn máa wù láàrin ẹbí because mo ti wá rí ń sìn pé ẹsẹ̀ tí àǹtí ẹ yẹn gbé nìwọ́n náà fẹ́ gbé ń yeah because tọ́wọ́n bá tètè mójútó ẹ ìwọ náà dípò máa fọ́ọ̀rẹ́ méjì papọ̀ ẹ má wulẹ̀ yanu ìwà tí wọn náà máa wù nìyẹn because orí nǹkan tá à ń tiẹ̀ ṣe bí bàríà. ó tọrọ owó bọ́ọ̀lù ẹ̀ ń sọ òtítọ́ òtítọ́ sórí kò ní da káwa tàwa òkè ká máa dá wèrè lóhun bí kọ́sá bá ń dá wèrè lóhun máa rò pé wèrè làwọn náà bí àwọn kì í ṣe wèrè. àwọn ni wèrè àwọn ilé ẹ̀kọ́ wà níbi táwọn wèrè wà tó wá kẹsẹ̀ òṣì wọn tó ń kó bọ́ bíbà. ṣé rí mo ṣe wá wà yìí o ojú tí mo dì í tí bá là tí mo sì bá yín bíbà nǹkan tí mo bá bá yín pò ẹ wo ẹyin gan ẹni láìpẹ́ bí tí mo máa rán yín dé ajú bíi tẹ́rántì mi lọ. ẹyin òpó náà ṣì táì níròónú yìí. wọ́ọ̀dẹ̀ adako la ojú ẹ̀ la ojú ẹ̀ tí èmi bá ṣe tán láti bọ́ síta ń ni màá bọ́ síta ẹ tàlà ẹ ò tó. o oh, tẹ bá ṣe tán lẹ máa bọ́ síta. ẹ wo màá lù yín wàlẹ́ màá lù yín sí ìbàlẹ̀ lù yín màá gé yín jẹ tó jẹ́ kí wọ́n máa rò pé tírélà kan lù yín ni kẹ́kọ́ ṣìbọn sàbójẹ́ díjú mi kí má là kí bá yín bíbà ẹ̀ tẹ̀ sọ nọ́ńsẹ̀nsì. ọ̀dẹ̀ ni ẹ mo ti ṣe tá a ti máa lọ ni tí màá ṣe tá a ti máa lọ mi ní bọ́sì tá n bí. ẹ máa gbọ́rọ̀ sí ẹ bá jókòó ni ṣe ẹ jókòó ẹyin tó bí tẹ̀ ṣí lọ máa ń máa tẹ́ sí ibi tẹ́ rán wọn lọ onírànù ẹ lọ kẹkọ dànù kẹkọ sí dànù kẹkọ kẹkọ kẹkọ lọ kẹkọ kẹkọ sọ lọ kẹkọ smilos kẹkọ lọ ẹ wá wá síbi ẹ ah kí wọn lọ òun ah sísá mi bọ ó lọ bẹyẹn náà ó ká pariwo lè lé wọn lórí ni. dèjì mi sọ bó ti lọ náà ni ìwọ ló ìfúnni gbogbo wọn làásì mẹ́rin tó fi pàdé gbogbo yìí. Ah, bọ́bọ́ yẹn máa ṣù. ojú wa pa òun kò lè dàbí ojú ara kọ́lọ́run máa fàdánwò tójú ẹ̀mí wa lọ. supermarket. àbí. ó kàn dùn mí wípé àná tí ó jẹ́ ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ mi ò lè wá so ni mo fi ní kí n gbé gift tèmi wá for today. ó ga àwọn ẹ̀yin èèyàn sọ gbogbo nǹkan tá à ń sọ lẹ́kàn ra láìsí yín sílẹ̀ báyìí tẹ̀tẹ̀ ń gbọ́ gbogbo ẹ̀. ó kàn máa ń jẹ́ wípé ẹni téèyàn bá fẹ́ gbọ́rọ̀ ẹ̀ ìyẹn náà máa ń tẹ́tí láti gbọ́. ó dáa o ẹ ṣe gan-an ni. olúwa ló ṣe kò dẹ̀ tọ́pọ̀ ẹ̀ mo ti ṣe tán mo fẹ́ máa lọ. Ah, kí ló dé kí ló lè yín ṣe bẹ́ẹ̀ ṣe dé sí ni. mo kàn ti ṣe àwọn nǹkan kan dẹ́ mo ní nǹkan kan láti lọ ṣe. ìjókòó kẹ wa ṣe rí i. Ah, thank you for some other time. Ah, okay. ó dáa bye bye. kí ni kí ló ń wọlé yìí. sami you are so lucky. kí ni. Oh, bí ọ̀pọ̀lọpọ̀ ẹ ṣe pàdé nìyẹn bẹ́ẹ̀ni dókítà. kí ló wá ṣẹlẹ̀ tó wúrùwà bẹ́ẹ̀ sí ẹ. ah ó jọ mí lójú o dókítà. tí wọ́n bá sọ fún mi wípé ṣùgbọ́n mi lè wúrí ìwà tó wò sí mi dókítà màá ní rọrọ ni. ah dókítà tí bá mọ bí ṣùgbọ́n mi ṣe máa ń ṣe tó bá béèrè lọ́wọ́ mi wípé lẹ́yìn ṣùgbọ́n mi ìjẹ́ mo tún lè rí ọkùnrin míì tó máa fìfẹ́ hàn sí mi bíṣùbù mi ṣe máa ń ṣe sí mi máa ní rọ ni torí èlèmi náà ṣe rò pé mo ti rọkọ torí èlèmi mo ṣe rò wípé mo ti rẹ́ni kejì ara mi ah! mo ní mo ṣe wò pé tí báyìí bá ṣẹlẹ̀ sọ́kọ ọ̀yàn kéèyàn daṣọ àṣírí bò kí n bò ìdí nìyẹn nígbà tí àwọn ọlọ́pàá yẹn tán kọ́kọ́ bẹ̀rẹ̀ sí wá sílé wa tí mi ò ṣe jẹ́wọ́ fún wọn kò ṣe wípé mi ìmọ̀ràn sọ bọ̀ mo kàn wọ́n wípé òkè kí n daṣọ àṣírí bò bọ̀ ẹ wá wò kan tó fi san mí ẹ wo orú ipò tó fi mí sí. so nǹkan tó ń sọ fún mi pé ṣùgbọ́n mi ló pàdé jì. ó ló pa dókítà látàrí owó àjẹjù ẹ̀ òun ló fi mú ẹni ẹlẹ́ni lọ sọ́run ọ̀sán gangan. nìwọ́dẹ̀ wá fúra jìyà lọ́gbà ẹ̀wọ̀n torí ẹrú ẹlẹ́rù. abẹ́rẹ́ ni báyìí. obìnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n o bọ́dọ̀ ṣe wá rí nsìn ṣé ká pe ipo ẹ̀ kò sọ àk kó dúró ọ̀rọ̀ fún kó ṣàlàyé kó jẹ́wọ́ fún. ah dókítà a dáa fún yín ẹ wo èmi náà ti wò ó pé ta ni mo lè ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí fún ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. mo rédì láti jẹ́wọ́. because as the case is now right now ẹ tó lẹ́rù ló yẹ kó forí kó ẹrù ẹ. bẹ́ẹ̀ni. okay that's exactly what we're gonna do okay. bẹ́ẹ̀ni. that's what we're gonna do. IPO mo fẹ́ kẹ́ ẹ tún investigation yẹn ṣe dáadáa mo suspect pé àwọn ibì kan wà àwọn loopholes kan wà tẹ̀ẹ̀tì ẹ̀ tí tap into at all ṣe gẹ́gẹ́ kan tí mo sọ. Ah, ṣe nǹkan tí ẹ̀ ń try to sọ fún mi sí ni wípé ah, investigation wọn yẹn ká try ká lọ ṣe é lẹ́yìn dáadáa. exactly that's nǹkan tí mo ń sọ̀rọ̀ gan nìyẹn. ṣé reason náà nìyẹn tẹ̀ decide pé <clears throat> ẹ fẹ́ máa lọ wọ́n bẹ́ẹ̀ ọ̀fíìsà ẹ mọ̀ wípé ọgbẹ́ ọkàn ni ọ̀rọ̀ ọmọṣàlẹ́wà jẹ́ fún mi gbogbo ìgbàkúgbà tí n bá ti ń rò nípa ẹ̀ láyé mi tí mi ò dẹ̀ lè ṣe kí n má rántí ẹ̀ rárá inú ìbànújẹ́ ni máa ń wà. Mr. Ṣubomi mo really understand yín ṣùgbọ́n kò sí báyìí fẹ́ ṣe náà ṣe mọ condition tíyàwó yín wà ń bẹ̀ a ò gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa wà condition bẹ́ẹ̀ yẹn tó máa jẹ́ pé um, ṣe mọ ẹni tó close mọ́ gẹ́gẹ́ bí gbogbo ayé ẹ̀ tó bá ti lè fà á síbẹ̀ yẹn it's gonna be a problem and that problem na tó máa kọ́ sínú láìfẹ́. tí ẹ bá ń súnmọ́ dáadáa ó ṣeé ṣe kó recover from that shock tí ó wà yẹn at least often and on tí ẹ bá ṣe ń súnmọ́ wọn then it will help her a lot but ẹ bá jìnnà sí wọn bí ṣe ń ṣe yìí a máa máa dá problem kún problem sí ó máa lọ́rùn ni o. Um, officer thank so much uh, gbogbo nǹkan tẹ́ bá mi sọ in fact mo ṣetán láti máa ṣe uh, màá tún ṣe kọjá bí tẹ́ mo kàn jẹ́ pé ìbànújẹ́ ni nínú gbogbo wa bọ́ mo mọ̀ pé ọlọ́run kò wáyọ̀ lágbára ọlọ́run. I really appreciate ti ẹ ti ẹ bá ṣe bẹ́ẹ̀ I would love to take my leave now. Ah, kí ló dé kíákíá. Ah, all right, all right. Thank you very much. tàbí yóò sí arábìnrin ṣàlẹ́wà ọlọ́run ẹ̀mú lára yá gbogbo ẹnikẹ́ni tó wà nínú òkùnkùn tó ń tàfà sí mọ́lẹ̀ ní wákàtí òwò yìí ọlọ́run àgbàgbà ẹ̀mí àwọn wòlé ní wákàtí ẹ̀bá àwọn wòlíì mo pàṣẹ mo pàṣẹ lọ́wọ́ yìí kí wọ́n náà kó ṣiṣẹ́ dúdú náà kó ṣiṣẹ́ nínú ọ̀bà ẹ̀ náà dọ́gba ẹni ká béèrè yóò sì fún wa ẹni ká kọ̀ yóò yìí ṣe ẹni kò ṣe wọlé gbára olùdíje ti ṣẹ́wó lẹ̀ ẹ ṣẹ́wó lẹ̀ jù ẹ̀mí mùsùlùmí mùsùlùmí. ọkùnrin máa burú o ẹ àǹtí mi so ọkọ yín lè ṣe gbogbo àdúrà nǹkan tó ṣe fún yín after everything tẹ ṣe fún wọn ṣé ti tìfẹ́ tẹ fi bá wọn lò ní àbí ti kẹ́ ẹ̀ tẹ ṣó fún wọn Eh, mo wà láyé àwọn oṣù gbogbo àdúrà nǹkan tó tó yìí fún yín ah, ọkùnrin ọkùnrin ò máa lọ́rùn o eh, ah. ẹ ẹ̀rù láti mi olóòrùn mi ṣòro ló lè kú ṣe gbọ́ ẹ má sunkún àwọn ṣe tí wọ́n ní wọn ò ṣe tó lọ́rùn àti a ní kí n má sunkún sí ti tó ti tó. ọlọ́gbẹ́ni adẹ̀ǹkí ẹ látàrò dẹ̀ ṣe bẹ́ẹ̀ kó oògùn àmọ́bi tá a ti máa ń pàdé àmọ́ ẹ bẹ́ẹ̀. ewu àǹtí mi ẹ má sùn fún mi ẹ má sùn fún mi. gbogbo wípé Yorùbá ni àǹtí mi ṣùgbọ́n èmi á jẹ́ kó mọ̀ wípé òrùrẹ́ ò lè jà mo ṣe kọ́ létà gbọ́. sista mi kí lè ń try láti sọ. nǹkan tí mò ń try láti sọ ni pé sórí bọ̀bọ̀ ṣubú mi yẹn ó rò pé bóyá gbogbo àwọn kékeré tó bá jẹ smarties ló smart but má jẹ́ kó mọ̀ pé smart i'm gonna deal with him àmà jẹ́ kó mọ̀ pé ó ti rí àǹtí mi yeah she's a soft person but má jẹ́ kó mọ̀ pé dáadáa àǹtí mi tí ò lè jà ó lábúrò tó bójú. sista mi ẹni téèyàn bá lè dààmú èèyàn máa ń fi wọn lẹ̀ fọlọ́run. <laughs> ìwọ náà sọ pé ẹni téèyàn bá lè dààmú ìwọ nìyẹn ló lè dààmú. bò èmi mọ bí mo ṣe máa mu i'm gonna do with him seriously. àjẹ kó mọ̀ pé nǹkan tó ṣe yẹn mo fi ṣe bẹ́ẹ̀ kí wọ́n lọ scotch fẹ́. sister mi just take it easy o. Um, okay. Should we be green gate? Yeah. All right. Yeah. Stop, stop, stop, stop, stop, stop. Damn. Sherry, ibi Green Gates yìí ni ibi tí mò ń sọ wa. Ibi Yes. Um, and guys, please. No tresses. clean your please, I beg you. Eh, eh, ẹ̀yin náà rí àwọn tẹ́ gbéṣẹ́ fún. Ẹ eh, ṣe rí kò sí àṣetì ní ọ̀rọ̀ tiwa. Àbí kí ni wọ́n máa ń pè wá? Akọ́bí Ọlọ́run. Ọmọ Ọlọ́run ni wá ṣe ti gbọ́ àwa gangan ni ẹyin ojú Olódùmarè gbogbo nǹkan tí a bá dọwọ́ wa lé báyìí ó máa ń yọrí sí rere ni ẹ fọkànbalẹ̀. kò séwu ní òkú alóńgẹ àwọn agan léwu tó ń mú ewu sí òkú alóńgẹ. nǹkan tẹ́ sọ fún mi lẹ́sẹ̀ pé kí n ẹ ti ń gègé sẹ́yìn ìfọkànbalẹ̀. kò sí tresses o. ẹ ẹ let's go. Papa, ṣé enjoy ń jẹ drink ẹ̀? Mm-hmm, mami jẹ. Bò má bínú mo ní sẹ́bẹ̀ dín ata ọmọ bí mo ṣe máa dín náà sọ́dọ̀ ọmọ enjoy rice. Mi ò jẹ, àsìkò tí ń lọ. Ìwọ bẹ̀rẹ̀ ní every time ló máa rush láti pé Russia ló ti wá. Ẹ káàsán. Ẹ káàsán. Oh hi, ẹ káàsán. Ẹ káàsán. Ẹ kúṣọ́ mẹ́ta ṣe wá okay. Um, arábìnrin Jọmọ̀kẹ́. Um, ẹ ní láti tẹ̀lé wa dágbọ́ wa. Àgọ́ yín kí ló ṣẹlẹ̀? Láti bo kí ló ṣẹlẹ̀? Lẹ́yìn dàgọ̀ yín wáyé wáyé wáyé tẹ̀fẹ́ kí n tẹ̀lé yín dàgọ̀ yín ẹ eh, madam èyàn má ṣèyọnu sí yín táwọn bá dé àgọ́ wa wọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀. no mo ní i mean ẹ kò lè sọ pé kí n tẹ̀lé ń lọ sí àgọ́ yín tí mi bá mọ nǹkan tí mo fẹ́ lọ ṣe ń bẹ̀. Um, a kàn fẹ́ rí yín fún one or two questions ẹ̀mí so kò ń ṣe nǹkan tó máa kọ́ rárá. Um, if there's any question tẹ́ fẹ́ béèrè lọ́mi lágọ̀ọ́ yín you can as well ask me here. Um, madam sherry tẹ́ bá dé àgọ́ wa wọ́n ṣe sọ ẹ̀ mú àlàyé lẹ́kùn rẹ̀. I'm um, sorry. Easy, easy, please. I mean, ẹ máa ti ọ̀gá tí mo ṣe fún mi náà. Ṣé bá dé àgọ́ wa really money right. So mo writes me. mi. Um, madam, ẹ gbàgbé right yín for now. tell you at the station too. Yeah. Okay, so can I at least get my bag? Oh, no, no, no, no, no, no. Just go ahead, let's go. Move, please. Ṣé mo tell tẹ̀lé? Oh, fine, you're free. Um, no, no, no, wọ́n má bọ̀dá is telling me, bá me bójú tó o ọbẹ̀ tí mò ń sin ni. ok mo ti gbọ́. tẹ bá dé station whoever tẹ bá fẹ́ pè ẹ fi láti. mo ti kẹ ìdíje. mo wọ iṣu ti gbọ́. but uh, can I call someone. when you get there you can call whoever you wan call please. No. ẹ jọ tó yẹ lọ kí ni nǹkan tí arákùnrin yẹn ṣe fún ẹ tó fi ránṣẹ́ kù sí kí ni nǹkan gangan tó rà nígbà ẹ̀ tó fi ní kán lọ gba ẹ̀mí ẹ̀dá mi tó fi ní kán lọ pa dá mi lóhùn. ẹ̀wọ̀ ọ̀gá ọlọ́pàá èmi ò ní pé kán pa o ọlọ́run tẹ̀ ní jẹ́ kémi pààyàn láyé mi lóòótọ́ ni mo ní kán fìyà jẹ kán lù kán dá sí èrè àfúnkọ́ tí mo sọ ni èmi ní pé kán pa. ó ní kán lọ fìyà jẹ gbọ́rọ̀ tó ń sọ jáde ń gbòòrò ẹ̀tọ́ wo ló ní láti fi ìyà jẹ ọmọlàkejì ẹ dá mi lóhùn kí ni right tó ní láti take laws into your own hands and moreover kí ni nǹkan tó ṣe fún ẹ gangan mo fẹ́ mọ̀ ẹ wo ẹ̀yin lẹ nǹkan tọmọkùnrin yìí ṣe ọmọkùnrin yìí burú burú jáì ni tó bá ní pé èèyàn burú ó burú gidi gan ni ṣé mo wípé nípasẹ̀ ọmọkùnrin láti mi ọmọ ìyá ti tèmi tó jẹ́ ẹ̀gbọ́n ti tèmi ló fi wà níbi tó ti ń treat àwọn alárùn ọpọlọ. ìwọ náà gbọ́ ọ̀rọ̀ tó sọ just take a good look at yourself obìnrin dẹ̀ ló gbéra ẹ̀ obìnrin ìwọ tó yẹ kó jẹ́ àwòkọ́ṣe rere láwùjọ ó wá ní kọ́ lọ pa ẹni ẹlẹ́ni ìlànà òfin ló yẹ kó gbégbá and tell me evidence wo ló ní kí ni evidence tó ní tó fi mọ̀ wípé òun gangan ló jẹ́ kí àǹtí ẹ̀ di èrò psychiatric dá mi lóhùn evidence wo ló ní ò ní evidence ṣé ìwọ mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìyẹn máa ń gbégbá ìlànà òfin ni ò ní right whatsoever láti take laws into your own hands anyways àbọ̀wá bá lọ rẹ̀ ẹ ǹlẹ́ o ẹ̀yin tẹ̀yìn ṣebí wọ́n ní tó bá rọ́yàn níṣẹ́ ẹrú èèyàn máa ń fi tọmọ jẹ ni àmọ́ èèyàn ò fi tọmọ jẹ ti ní rárá wọ́n rán yín níṣẹ́ ibi ẹ̀dẹ̀ ló jẹ́ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ ó lè ṣó máa yá lò mo wá rí wípé ọwọ́ tẹ̀yìn ó dilẹ̀ so èṣù ti yá yín lò and i'm very sure pé by the time tí ìjọba bá sẹ́ńtẹ̀ǹsì tí ẹ̀ ń fi aṣọ péńpé roko ọba ẹ ti ṣe iṣẹ́ kárakára so ọwọ́ yóò ní dilẹ̀ mọ́ ẹ̀ ní ráyè àti máa ṣe ìrégbè kiri ṣé ti gbọ́. Hello, come take them away please. Sir, mo ní anything láti sọ. The only person tó lè explain better ni manager. Ẹ ẹ mo understand yín sister but mo feel pé ó yẹ kí ẹ lè help me with your past record ti ẹ níbẹ̀ láti trace out pẹ̀lú receipt kẹ́mi ṣé kò sí wàhálà kankan. not at all sir manager ni sir. o ẹ ká sọ ẹ ká sọ ẹ kí mo lè ṣe fún yín. um inspector Kọ́ládé from the state CID. okay mo lè ṣe fún. ẹ jọ ẹ rìsíìtì tí wọ́n mú fún mi yẹn mo need kẹ́ bá mi confam ẹni tí ó wá sí ibà ní on the eight of June tó wá ra àwọn product tí wà lọ́wọ́ mi. so mo ní ìbéèrè fún lórí ẹ̀. sí ni kò problem facially with the record to wà lórí receipt cctv camera wa máa help. oh that would be lovely. so ẹ máa bọ̀ lọ́fíìsì mi kí n. ẹ ṣùgbọ́n. Officer Kolade, there is confusion in your report. I must confess. Because the one tó ń sọ pátápátá kò fẹ́ yé mi mọ́ rìpọ́ọ̀tì wà tí kejì ẹ̀ fún wa ó jẹ́ kó yọ wá pé ṣùbọ̀mí pinnu pàdé jì àbí. bẹ́ẹ̀ni now this is where i'm going according to your first investigation ẹ̀ ń jẹ́ kó yẹ wá pé dèjì àti ṣùbọ̀mí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n five and six àbí báwo ṣe first grade ṣùgbọ́n mi kó wa padà jẹ́nsẹ̀ because ọ̀rẹ́ ni wọ́n. okay okay man you don't get it. sir investigation ti a ṣe sir nígbà tí a máa dé supermarket yẹn sá so receipt tí a rí nínú nylon bag tí Mr. Ṣùbọ́mi lọ fi ra kan ní supermarket yẹn jọ yẹn nígbà tí a máa débẹ̀ tí a máa lọ through ti CCTV wọn ojú fèsì Mr. Ṣùbọ́mi làbàǹbẹ̀ bàtí ní máa kó ń bẹ̀ mo lọ sí báǹkì yẹn náà láti lọ confam that with that same of amount tí wọ́n yọ nínú ATM card tí wọ́n fi sanwó so àwọn exhibit yẹn sá abánilé ìdèjì náà èyí tí mr ṣubomi lọ́ra ní supermarket and again nígbà tá a wá interrogate eh, mr ṣubomi wọ́n ní ní ọjọ́ yẹn wọ́n ní àwọn jáde kúrò lọ́fíìsì pé after office àwọn lọ sílé bàtà ṣe fúnra interrogation wà pẹ̀lú wọn wọ́n létà jẹ́wọ́ pé àwọn lọ sí supermarket ok fine lẹ́yìn ìgbẹ̀yẹn gan bọ́lá àwọn bọ́lá tún lọ wọn láwọn lọ sí nípa àwọn lọ sílé àtúbà wọn fà wọ́n tún jẹ́wọ́ pé àwọn lọ sí ilé mr deji ṣe rí pé ó jọ gàtẹ kò jọ gàtẹ sà ó ti ń fi àìdí àfẹsẹsẹ fi ẹsẹ̀ méjèèjì jọ jọra wọn so reason tí mo ṣe believe pé ó dàbí pé Mr. Ṣubomi ni <sighs> okay okay okay I think you have a good point now ó ti yé mi báyìí ó ti yé mi okay go ahead and arrest him. sir. ọlọ́pàá ẹ káàárọ̀ ẹ̀yin lẹ béèrè mi ṣé kò sí o. mr Ṣubọ́mi Ọláṣebìkan. yà under yọ. you are under arrest. under arrest. kí ló dé kí ni mo ṣe àtijọ́ wà lẹ́nu kéèsì náà ilẹ̀ títa sí kí ló wà pọ̀. Um, arákùnrin Ṣubọ́mi ṣé gbogbo ìbéèrè tẹ́ ń béèrè tẹ́ bá dé àgọ́ wa ẹ̀ láǹfààní láti bọ́ èsì bọ̀ kò rí báyìí náà. ọ̀fíìsà mr ashimobi I respect that. yín kí a ẹ rò bí nǹkan ah, okay i need to call my brother. ẹ ní àǹfààní láti pè é. Ṣòbọ̀mí. mo wà pẹ̀lú yín madam. níbo gangan ni ẹ wà ní ọjọ́ tí wọ́n pa Mr. Deji. irú question wo lẹ ń béèrè lọ́wọ́ mi ẹ̀yin pẹ̀lú ìkejì ìgbà tẹ́ máa wá ìbòlẹ̀ bá mi ṣe bílẹ̀ ọ̀dọ̀ mi ni mo wà kí ló tẹ̀ ń béèrè question yìí lọ́wọ́ mi náà. nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi ń sìn ni pé ní ọjọ́ tí Mr. Deji kú nílé yìí wà ó dẹ̀ dà yín lójú pé ẹ lọ síbi kankan. ṣé mi yẹn jọmọdé ni ṣebí gbàtẹ́yìn wá ilé mi lẹ́ bá mi. Mr. Ṣubọmi ṣe mọ̀ wípé a ti ń bá investigation ìbọn ilẹ̀ ta sí mo dẹ̀ rò wípé tẹ bá sọ òótọ́ òun la lè fi ran àwa lọ́wọ́ ẹ̀yin á ran àwa ọlọ́pàá lọ́wọ́ àwa ọlọ́pàá náà á ràn yín lọ́wọ́ I'll be asking you for the very last time ibo ni ẹ wà ní ọjọ́ tí Mr. Deji kú. ilé mi ni mo wà. ilé o. supermarket tẹ lọ ńkọ́. supermarket supermarket. supermarket bọ̀ mo ṣe lọ supermarket mo kàn lọ mí pẹ́. ìgbà tẹ kúrò supermarket ibo lẹ yà ilé mi of course. ẹ tún parọ́ fún mi Mr. Sugar. mo ní ilé mi ni mo lọ ẹni rọ ni mò ń pa ah! ṣàjọ rìn ni. Mr. Subomi. mo dá yín lọ. wedding ring yín kọ. kí ló ní í ṣe pẹ̀lú wedding ring yìí ìjọ tó bá wù mí máa lò ó tó bá wù mí mi kì í lò ó so wedding ring gan wedding ring kò nítumọ̀ sí mi. Mr. Shibumi kí lélẹ̀ lọ́wọ́ kí ni wedding ring yín wá délé Mr. Deji. kí ni nǹkan tí ẹ lọ rà ní supermarket tẹ́ ẹ ṣe wọ́n padà délé Deji. You were too in and out, you forgot, right? do apa Dèjé báwo ni? Báwo ni? Dèjé. Ṣaléwá. Ṣé torí nǹkan tó fi wá síbẹ̀ náà? Àwa náà ṣe ìdẹ́bí sí ni. Ó ṣe ìdẹ́bí ni. Ó ṣe ìdẹ́bí mi gan tiẹ̀ lọ síbẹ̀ ẹ̀sìn ní ọ̀dà kan tí mo fẹ́ jẹ. O ní mo rí wọn tí wọ́n fẹ́ jókòó síbẹ̀. Dèjé bí o bá tiẹ̀ wá síbẹ̀. Ṣaléwá, mo di ojú mi kí n tó la àlele a ṣe ìdébí ń sìn ni a dẹ̀ fẹ́ wá jẹun ni. ṣùgbọ́n mi <laughs> mi ò gẹ́tì kan tó tó aláti sọ ọ́sìn náà. o ní láti understand mi náà mo ń sọ fún ẹ tí ẹ ò dùn ẹ náà mo ní mi ìbá tí ẹ wá síbí yìí ah, ah. ṣọ́gbọ́n ní sálẹ́wọ́n mo ní kò dìde ilé jẹ́ kí n máa wò wá pọ̀ níwájú báyìí. nǹkan tí òun bá ní fẹ́ tálíkà náà ló ti máa ń kọ̀ ọ́yá. ṣùgbọ́n mi àti ẹbí ni. iṣẹ́ takuntakun bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnu ni àwọn ará ìlú fi ń kun ẹ̀yìn agbófinró ṣùgbọ́n inú mi dùn wípé a sì rí àwọn tó ṣe fi ṣe àkókọ́ṣe rere láàrin yín fún ìdí èyí ẹ kú iṣẹ́ arákùnrin ṣùgbọ́n mi ó mà ṣe o àṣé ìbọ́kàn dára nírin lásán ni iṣẹ́ ọwọ́ rẹ̀ ò sùn ṣé o ti wá rí báyìí o ti rójú ayé ṣé ẹ̀ṣẹ̀ ni kí obìnrin fẹ́ràn ọkọ ẹ̀ tó tún daṣọ àṣírí bò ṣùgbọ́n kàkà kí wọ́n more kó o mọ rírì iṣẹ́ tíyàwó ẹ̀ ń ṣe ibi ló fi san padà fún kó tó yà á nílé rẹ̀ má ṣe o ìwọ́sọ̀ ẹ pé tí irọ́ bá ọdún ọjọ́ kan ṣoṣo báyìí òtítọ́ máa dé bá hmm. ṣùgbọ́n ilé ẹjọ́ yìí kò ní fàyè gbárùwà báyìí ní àwùjọ arábìnrin ṣàléwá mo kí ẹ kú oríire ọ̀pọ̀ olódodo ló ti kú sípò ìkà ọ̀pọ̀ ṣógeṣóge ló ti fi kú ṣèfàjẹ ṣùgbọ́n tí ẹ ò rí bẹ́ẹ̀ fún ìdí èyí ilé ẹjọ́ yìí dá ọ sílẹ̀ láyọ̀ àti àlàáfíà tìmùtìmù kẹ́gbìdà sínú ọ̀gbẹ́ni ṣùgbọ́nmi ọláòṣèbùkún ìdájọ́ mi ilé ẹjọ́ yìí ju ìwọ ṣùgbọ́nmi ọláòṣèbùkún sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára I rise. Cut! As well as your places. ah jésù ṣeun ibo lẹ wá wà báyìí. ó dáa ẹ bá mi kí àti ṣaléwá náà o ah, ẹ kú ọ̀rọ̀ bí àní rírú ẹ̀ mọ́ o ó dáa ẹ má pẹ́ o màá ṣóúnjẹ lẹ̀ fún ike tó dé ah ẹ má pẹ́ hey olúwa ṣeun jésù ò ṣe o màmí mọ́ ah. ojú wa pa wa lọ. mi kò yẹ kẹ́ tún máa ké mọ́ pé ló yẹ kẹ́ máa dùn. ewu olóró oníṣòro yín lẹ́kùn nǹkan tó ṣẹlẹ̀ sí yìí ṣé mo yé èèyàn tó ti ṣẹlẹ̀ sí tó ti gbàbẹ̀ kú ni ṣé mo yé olódodo tó ti kú sípò ìkà ni ó yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ó pé kí ni kí n máa dá ó pé kí ni kí n dá ṣojú dojú ara ní ládùúrú eléyìí tó ṣẹlẹ̀ sí mi. Ah! ṣubú mi lò ládùúrú ìfẹ́ tí mo fi wọ́n ṣubú mi tí mo rò pé mo ti rẹ́ níbi ọkọ mi tí mo rò wípé mo ti rọ́ lólùfẹ́ mi tí mo fọkàn sí wípé mo rẹ́ni kejì ara mi. Ah, àṣẹ ni àbáfẹ́yìntì ẹkún ló fi lọ́wọ́. Ah, olúwa ooo ibo lójú ẹ wà. Ah! ọlọ́run olúwa o. ṣàlẹ́wà sórí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ náà torí tó bá kọ́ntínú láti máa sun ẹkún láti nídìí ọ̀la ìyẹn ò dá nǹkan tó ti bàjẹ́ padà mọ́ o. wàá rí i pé àwọn àbúrò ẹ̀ ti sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ ẹkún ò sí lọ́rọ̀ ẹ̀ yorí kò kí ń ṣe gbogbo ọ̀bọ tó ń ta òkété ló ń ta látàyè àìmọye ọ̀bọ tó jẹ́ wípé at the end of it all inú pàkúté ọlọ́dẹ náà end up sí tí wọ́n dẹ̀ kú dànù ohun tó ṣẹlẹ̀ sí ẹ̀ yìí àìmọye èèyàn ló ti ṣẹlẹ̀ sí tí wọn ò láǹfààní àti wà lórílẹ̀ èpẹ̀ bíi tiẹ̀ lénìí ìwọ ló yẹ kó gbégbá ọpẹ́ kó gba church lọ kó gbégbá ọpẹ́ lọ sí mosque kan ní kí ló ṣẹlẹ̀ kó ní ọlọ́pẹ́ nìyẹn torí pé wà láàyè wà láàyè wà á continue pẹ̀lú láìfẹ́ pẹ̀lú àdúrà tí mo dẹ̀ mọ̀ pé wà á ṣe rere nínú ayé ẹ̀ ẹni tó ṣe tiẹ̀ ó ṣe tiẹ̀ ni o kò ṣe tọlọ́run ṣó ti gbọ́ you just take it easy okay. Eh, ẹ mọ nǹkan tí ẹ máa ṣe ń sìn eh, eh, ẹ̀yin ẹ mú lọ sínú bedroom ẹ kó lọ shower then kíkan nínú yín dẹ̀ lọ prepare nǹkan tó máa jẹ ló bá tán. tí mo ọlọ́run ló lọ pẹ́. dúpẹ́ àwọn àbúrò mi lára mi. yes kí ni màmá ṣe. màá ṣe ọ màá àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ọlọ́run ló lọ pẹ́. àǹtí ewo ọpẹ́ lọ́wọ́ yín tọ́ sí o ẹ ti gbé má sunkún mọ́. ọmọ ti gbọ́ ti gbọ́ ti ti gbọ́. ojú wa pa.